wíńdò yẹn bóyá ó lè yàtọ̀ díẹ̀. Ọba ti kíní ẹ̀ sọ̀rọ̀ kò dí تربية الأولاد ṣé gbogbo àwọn ọmọ rẹ náà ló fi nǹkan yìí ta lọ́rẹ ẹ̀rí nọ̀rọ̀mọ́dù wa nílá ó ní kò rí bẹ́ẹ̀ o ẹ̀rí ọwọ́ sọ fún ànẹ́bí pé alẹ́ àtúntò sọlá wa sọ fún pé fàáṣì kejì lọ́yìí rí lọ́ọ́ fẹ́ lómi ìṣẹ̀rí má fi mi jẹ́rìí tẹ́lẹ̀ yìí o tọ́lá ìdálẹ̀ yìí tó ṣe. túnbọ̀ kọ́ alẹ́bí sallallahu alaihi wa sallam ọwọ́ tó padà sọ fún ọ̀nà lòye pé alẹ́ ìsàyẹ̀ sọ̀rọ̀ ká àníyẹ̀ kúnú ìlẹ̀bẹ̀rù ìsàwà. ṣé kò dùn mọ́ kó jáde pé gbogbo àwọn ọmọ yìí náà ni wọ́n máa bí wọ́n á ṣe dọ́gba nípa ìmọ̀ àti dáadáa jọ. ọ̀fẹ́ kó ṣe pé gbogbo wọn náà ni wọ́n á ṣe dáadáa jọ ni. ọ̀làbàlà nọ̀mọ́ ni mo fẹ́ bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam òní fọ́lá ìdá onítọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ o má ṣe bó ṣe ṣe yìí o ẹ̀rí. Abu Abdullah al-Bukhari rahimahullah wọn ní lẹ́yìn ṣàṣàhádà tó mi nàbí yọrọ sọ ìgbà yìí tí ànábì jẹ́rìí kìí ṣe pẹ́ dẹ̀ ni o láti lè fi ṣe kéde láti fi ṣàbọ̀ sí ẹ̀rí hadithi yìí nínú gàdá máa gbọ́ yín bẹ́ẹ̀ òun ni pé ó pe dandan. àní yusawu yalimọ́rù kò bẹ́ẹ̀ ní àwòládé yìí ọmọ nìyẹn ti dọ́gba láàrin àwọn ọmọ rẹ̀ èlèhébà nínú ẹ̀bùn. fa ìfọ̀gbọ́lá bá àwọn àlàbà àwọn yìí. tọ́ba wa gbọ́lá fún apá kan lórí apá kan àwọn afáwọn àgbàfin jáàzá mọ àlìkàrọ àti ẹnjẹlẹ àhìmọsẹ sàlàtà wọn ní ẹsẹ tọ ṣùgbọ́n akọ o lọ́dọ̀ àwọn afáwa ṣùgbọ́n kò dáa fún ẹni yẹn jura ẹni dáa fún ju àwọn yòókù lọ yẹn ẹ̀bùn yẹn lálàáfíà ẹ̀bùn náà ló ń jẹ. àgbọ́yé kejì sábà náà hadithi ọ̀rẹ́ ní ìsìn báwo sàlẹ́ mi báyìí ẹ̀wádìí. ìfẹ́ láti fa ẹ̀mí báyìí ẹ̀wá láàrin àwọn ọmọ ìyá. bákan náà wọ́n tẹ́lẹ̀ kò mọ yóò kí àwọn báyìí náà wọ́n aṣà náà àti bí nǹkan tó bá máa fa àdéhùnkẹ́ ẹ̀bú ìkórìíra afàyẹ. àwọn yóò rí sọlẹ̀ ọ̀kúrò kan ní àbí ohun tó lè jogún kí wọ́n máa ṣe àìdá sí bàbá kàpáàsì láàrin àwọn ọmọ wa. ìkẹta nínú àgbọ̀yé tá a bá nu hadith yìí òun náà ní kí ni o ìmùkà níyàtú mọ́yìnlẹ̀ kọ́lùbí ìlà bàtí làwùlẹ̀ wọ́n zàwùjá àti dùnẹ̀bà. òun náà ní rírọrùn kí ẹ̀mí fi lọ́sọ́dọ̀ apáṣẹ àwọn ọmọ àtìyàwó ẹ̀rí ibi ìmọ̀ ń ṣẹlẹ̀ dáadáa. Ìyẹn náà lè yẹ bí gbogbo wọn ṣùgbọ́n mi yẹn máa máa pàṣẹ ní ìtẹ́júra wọn lọ. Gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé àrọ̀wà jóbi láti kúrò àìsóbi àti. حب من أحسن إليه àdámù ẹ̀mí òun ni kéèyàn máa nífẹ̀ẹ́ ẹni tí bá ń ṣe dáadáa sí ni ààrẹ sì gẹ̀mí máa nífẹ̀ẹ́ ń ṣe dáadáa sí ni àdámù ẹ̀mí ni. wọ́n fóògùn di mọ́ni àṣà sì máa fóònù tí bá ń ṣàìdá kasi ẹlẹ́lómi ìgbàgbọ́ yìí pé yẹn ọkẹ́ nífẹ̀ rẹ̀ kò dẹ̀ sí ní yẹ̀yẹ̀ rẹ̀ bí ẹ̀sìn nífẹ̀ yẹn ọkẹ́ rí fún fẹ́rẹ̀ rẹ̀ náà. lọ́sẹ̀ náà afẹ́lẹ́ gbàgbọ́ yìí pé dáta ìkọ̀ lóògùn kó lọ bá kọ́ mi wọ́n mọ̀ ńlá á ń dá àtúntò wọ́n tẹ̀ sí tẹ̀ ẹ̀yìn á ń bọ̀ وما لها عندها نصيب onítàbà ológun ọkẹ ó sì máa kórìíra olóba kaomi ọkẹ àwọn èèyàn kan ẹ̀mí ó máa kórìíra àwọn èèyàn kan ní máa ń ṣẹlẹ̀ ńgbà mi wọ́n máa là á ìdá ológun bẹ́ẹ̀ ni àwọn ẹni tí ń kórìíra yẹn wọ́n béèrè pé kí ni wọ́n ṣe kò sí nídìí kankan sọ. wọ́tẹ̀síbẹ̀ ní àǹfọ̀sọ̀nà ọ̀tá. Èmi ó lè máa gbádùn àwọn ẹ̀mí kan á lè fi àwọn ẹ̀mí ha Wọ́n mọ̀ láhà ẹ̀ńdà ànà ìbọn. Bẹ́ẹ̀ dẹ̀ ni gẹ́gẹ́ bó ní ní tẹ̀rẹ̀. Níbẹ̀ yẹn ló gbogbo lọ si. ọ̀dọ̀ apáàkì àwọn ọmọ ọ̀dọ̀ ọjà àtìyàwó àti ẹni wọn tó bá pín nǹkan fáwọn ìyàwó rẹ̀ yọmọ wípé èyí ní ẹni mo ṣe yí o àwọn ọmọ bí ẹ̀sìn lálàáfíà lò èyí tó lálàáfíà ni wípé nínú gbogbo àwọn ìyàwó rẹ̀ ká ló nífẹ̀ẹ́ jù. àyíká ìjà o. àyíṣà ọjà lọ́sàrà àyìnbá ẹ̀rí pé náà ni ọmọ ọjà lọ́sàrà àyìnbá ló ń kìlọ̀ fún ọmọ rẹ̀ hásọ̀ ìgbé má fara wílì yìí o ọ̀sẹ̀ yìí sì fi ànẹ́bì ó kẹ́mẹ̀sì sí apá kan àwọn ọmọ àbápá kan ìyàwó òun náà lọ́fẹ́ gbogbo ìyàwó yẹn o kódà ó kọ́ sí gbogbo àmì wọ́n ti gbé yẹn fẹ́ jẹ yọ̀ kan lọ wọ́n wá tún jáde bá kọ̀ọ̀kan yẹn lọ́dún láì kìí kejì lọ ó kọ́ sí gbogbo dáadáa ó máa ń ṣẹlẹ̀ tọ ìyẹn ló ń pè ní alimẹ́lẹ̀ kọ̀lbí ẹ̀ka filẹ̀ wọn lọ ẹ̀ka ah. ọ̀kẹ́rẹ́ ẹ̀rí báyà sọ yìí pé. فلا تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم ẹni lè lágbára láti ṣe dọ́gba láàrin àwọn obìnrin kódà bẹ́ẹ̀ sojú kòkòrò bẹ́ẹ̀ wọ́n ní tùmọ̀ eléyẹn náà ní kíni o alimẹ́lò lẹ́kọ̀ọ́lì jo fífi ẹ̀mí kì í ṣe wípé eléyìí nídìí aṣọ àrà fún ilé ilé di bàbá ara fún ọ ní ìdílé àfún ìṣe yẹn ẹ̀rí gbogbo àwọn ọ̀gá tó nídìí afún ṣùgbọ́n fífi ẹ̀mí yẹn ọ̀sọ́gbọ́n ní ẹ̀fẹ́ dá sí yẹn èmi dé ayàwó lè kìlọ̀ fún yẹn yín pé wọ́n lẹ́sẹ̀ ní ló kò lẹ́lẹ́mẹ́yìn ṣùgbọ́n ẹ bá wàá fi yẹn yẹn débi pé ó gba yóò gbà ìyáálé wa ni wọ́n ń bèrè nígbà wọn bọ̀ fún àwọn oníyàwó kí ni wọ́n fẹ́ wá sí wọn bọ̀ fún àwọn onídìyàwó bẹ̀rẹ̀ ẹ má wá sí ní fífi yẹn yẹn ọ̀tàlà ha kàlùmọ̀ àlùlákọ̀ tẹ́ wàá padà wá fi sí yẹn lẹ̀ gẹ́gẹ́ bí àsọ̀rọ̀ ṣé fóun gẹ́wọ̀n ẹgbẹ́ tó owó yẹn sẹ́ni ọkọ̀ bẹ̀rẹ̀ ọ̀dẹ̀ yẹn bí àlùmọ́ ìlú ọ̀kọ̀lùbí yìí ó ní ń ṣẹlẹ̀ dáadáa sí yẹn sẹ́mi yẹn máa fi sí apá kan àwọn ọmọ ìyẹn náà lọ́dẹ̀ fi gbogbo wọn fọ́dọ̀ lè jóbìnrin èèyàn lẹ́ẹ̀kì inú ọmọ rẹ̀ ọ̀dẹ̀ lè jọkùnrin èèyàn máa lẹ́ẹ̀kì inú ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà nìyàwó ṣùgbọ́n ṣùgbọ́n tó bá ti tọrẹ àtẹ̀bù ọ̀yá yìí sẹ́sìn ìyàtọ̀ náà a fún àwọn ọmọ ìkẹrin nínú àǹfààní dábàá nù hadith yìí ọ̀hún náà ni dọ̀rọ̀rọ̀tò ìsìndọ̀yìn hakim wàlímùsì pẹ̀dẹ̀ lọ́jọ́ ọ̀rẹ́ yẹn ni ẹni tó bá di ajé adájọ́ ẹ̀sìn kó béèrè àlàyé dáadáa níbi ohun tó bá ti ń ké ó nídìí kan béèrè àlàyé kó fi má ti ẹjọ́ dáa òun ló fà á nígbà tí Nu'man bin Bashir tó mú ọmọ rẹ̀ lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam tọ́wọ́ sọ pé òjíṣẹ́ ọlọ́run ẹ̀rí ok Nu'man ọmọ bàṣírù bẹ̀ẹ́ bí bàṣírù bẹ́ẹ̀ gẹ́ ni ẹ. bàtí romodo ọ̀nàn lọ́sọ̀dọ̀ bàbá àlọ́ lọ́sọ̀dọ̀ àlùsọ̀sọ́lá ọwọ́ ni mo fún lẹ́bù báyìí mọ̀mẹ́kì là nẹ́bí jẹ́rì. àwọn bí wọ́n bá ti wọ̀ ọ́ kẹlẹ́ ọ̀sọ̀dọ̀ àwọn ti jẹ́rì tí mo rí fún un. bóyá nǹkan nọ̀mọ́nù nìkan ló fún nù àwọn ọmọ ẹ̀ gbogbo àwọn ọkpọkọ nǹkan ọmọdé fẹ́ gbogbo wọn ṣe dáadáa sí ẹ. ọ̀yẹ̀ ike ọba Bashir wípé akúnlámàlà díkà ní hàjà tí gbogbo ọmọ rẹ pátá ló fún lẹ́bù yìí àbí ní ọmọnù nìkan àwọn anìrọ̀ ọ̀nà ọmọnù nìkan àrẹ́bí ni má fi ní jẹ́rìí ilé yìí ọ̀yá àlọ́wẹ́ lómi ìwọ fi sẹ̀rí ẹ̀ lóògùn ìgbàwé gbogbo ọlọ́fẹ́ kí wọ́n ti dáadáa sí ọtí kẹ́kùn yẹn kárí mọ́sálà dọ́gba tí wọ́n wá ní ká ṣe láàrin wọn yìí kò láti máa ṣe ọlọ́run fún yẹn lọ́mọkùnrin ọdún fún yẹn lọ́mọbìnrin ìyẹn sì fẹ́ gba wọn lọ́rẹ bóòlù àti máa ṣe dọ́gba yẹn ṣùgbọ́n ahmed rahimahullah wọn ní dábàá fẹ́ ṣe dọ́gba yẹn olórí dọ́gba náà lèyí tọ́lọ́run ti ṣe nípa ọ̀rọ̀ ogún wọ́n fi hàn pé bá a ti máa ṣe dọ́gba yẹn náà ní pé lè ní kúlọ̀ hàzìlì yóò máa jẹ́ tọkùnrin méjì tá a bá gbégé ní ọ̀rọ̀ tá a bá fún àwọn obìnrin méjì ìpín tá a bá fún bíi méjì kò lọ́ba jẹ́ tókùnrin ẹyọ kan. tòbí ọ̀rọ̀ ṣé kákọ́mọ ní ẹ̀kọ́ á ṣe dáadáa sọ́mọ bí ẹ̀sẹ̀ rí nìyẹn. báyìí a tún bọ́ sínú báàbù mi òun ni pé bí irun lábí ìwádìí nì. ká tẹ̀ ní àfihàn hadith yìí náà lẹ́ẹ̀. ọjọ́ ọ̀nà tí ń sọ nípa ṣíṣe dáadáa bàbá sọmọ rẹ̀ náà. ولأبناء أن لوالدك عليك حقا ذلك a kẹ ní àdéhùn yìí àkẹtì rẹ lẹ nítorí ẹni tó ń pè ní alwasafiyyi orúkọ rẹ náà ni ọ̀bẹ ìdùnnúwájú ọ̀dẹ̀lẹ̀wálé wọn ní arákùnrin yìí dọ̀rí ìdùnnú ẹni tó lẹ́ni ẹ̀rí bírò lè ábí wálé àdéhùn yìí ṣíṣe dáadáa tí bàbá máa ń ṣe kó dání ọ̀hún ọmọ rẹ̀. wọ́n ní hadassah ibn makhlad ibn makhlad ọba wa sọ̀rọ̀ ọlọ́wà látọ̀dọ̀ ayé sàbìnà yọ́nù látọ̀dọ̀ àìwàsọ̀fì ẹni dání wọn ń pè ní ọ̀bẹ́dìlọ́ ibn al-walid sàbìnà dọ̀ọ́yìn. wọ́n látọ̀dọ̀ muhari bọ̀lùdísà látọ̀dọ̀ ibn umar radiyallahu ta'ala anhuma ó ní. إنما سماهم الله أجرا ọlọ́run pè wọ́n lẹ́ni dáadáa ọlọ́run pè àwọn ọmọ kan lẹ́ni dáadáa kí ló fà ọ́ lè anahun barul abaa wal abinaa àbí ọlọ́run pè fọmọ ẹrí obìnrin pé ìtumọ̀ àjọrọ àwọn ẹni dáadáa tamari ìnẹlẹ àjọrọ ẹrọ ọkọkànlẹ ìnẹlẹ àjọrọ ọlọ àfẹnàyìn àwọn ẹni dáadáa wọn wà ní òkìní ọ nínú onírànà ìdára lẹrí wọn ni Ọlọ́run pè wọn ní àjọrọ ọ̀rọ̀ nítorí kíni o. لأنهم بروا الآباء nítorí pé wọ́n ṣe dáadáa sí bàbá ìyẹn ni pé àwọn ọmọ ṣe dáadáa sí bàbá wọ́n ẹ̀mí náà àwọn bàbá náà ṣe kí ni o wọ́n ṣe dáadáa sọ́mọ. kàmá ànàlẹ́ waladika alayka haqqan gẹ́gẹ́ bó ṣe já sí wípé ètò jẹ́ dandan lé ọ lórí tó gbọ́dọ̀ ṣe fún bí rẹ̀ kàdáàlì kàlíwálà ti kà ní kàhá. bẹ́ẹ̀ náà ló ti ṣe dandan fún ọ tó ojú òbí náà láti fọmọ rẹ lẹ́kọ̀ọ́. ẹ̀rí kásọmọlé fọtọ́ dáa kápá àkíkọ̀ fún apẹ̀rẹ̀ súnmọ́ fún níjọ́ keje kájà bẹ̀rẹ̀ níjọ́ keje ẹ̀rí. bákan náà ká parí rẹ̀ káwọn ọlọ́sùn agbóhùn aṣọ tó lọ́wọ́ àìsí tó sọ̀rọ̀ ẹ̀rí ọba ti méje aláṣẹ ẹ̀rí ọba mẹ́wàá tí ọba kírun onímọ̀ nípa àlùkò àlàn ó fi lè jẹ́ dáadáa fún wa lọ́jọ́ iwájú. sọ nípa bẹ́ẹ̀ wọ́n ní hadithi ń jó yóò wáyé pé wọ́n ń pe àwọn èèyàn kan ní àbẹ̀rọ̀ ẹni dáadáa nítorí kíni o lè anahun baro ẹ̀bẹ̀ ẹ̀ nítorí báwọn ọmọ ṣe dáadáa fún daniel fún bàbá wọn lè abẹ náà àwọn bàbá náà dẹ̀ ṣe kíni o wọ́n ti dáadáa fọmọ. ìtumọ̀ rẹ̀ ni wípé gẹ́gẹ́ bí o ṣe jẹ́ ọ̀rẹ́ yẹn fún ọ láti ṣe dáadáa sóǹbí rẹ̀ kò fún lẹ́tọ̀ọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ dandan fún òbí rẹ̀ láti fọmọ ní kíni ọ rẹ̀ náà àwọn ẹ̀tọ́ tá a sọ yẹn. àdìsí mọ́ adọ́ àti pẹ̀lú lílẹ̀ rẹ̀ àmọ́ alágbọ̀yé ń bẹ̀ yìí pé mínà sọ̀kò kẹlẹ́rì nítorí pé ó ní àwọn ìtumọ̀ tó dáa láti ra àwọn àlàyé mi láti tu lọ́nà mi yàtọ̀ sí ìtí àfìsí rẹ̀ lẹ́yìn. ẹ̀rí nínú àgbọ̀yé hadith yẹn òun ni pé ó wà nínú ẹ̀tọ́ tó ti kó so pọ̀ mọ́ àbínà tá gbọ́dọ̀ ti fọ́mọ fi tàlẹ́ mi hìmọ̀lẹ́fòrò bọ́ àlẹ́ àyè níyà. kakọ àwọn ọmọ ní ojúlówó ọ̀rẹ́ yẹn ẹ wà nẹ́bí sọlọ lọ́wọ́ àlẹ́ sọlá àbáwọ̀ àtúlẹ̀ fún abáàtọ̀ òwúlẹ̀ wà lọ́mọdé ńgbà yẹn lọ́sọ̀ pé yá bùlẹ̀ ẹni ọ̀hánlẹ́mú kàkẹ́lìmọ́tì ìwọ ọmọdé yìí màá kọ́ láwọn gbólóhùn kan kí gbólóhùn náà tọ̀hídì ni ẹlẹ́ẹ̀kẹ́rẹ́ tọ̀hídì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìrádà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ màámàlà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbólóhùn yẹn bó ṣe tóbi tó sọ́lọ̀ mo fẹ́ kó onígbàgbọ́ nípa ọlọ́run ní kó onígbàgbọ́ sí ìjọ ti sọ ẹgbẹ́ òfin fọlọ́run ní kó fi fún ìbálò dáadáa sínú ọlọ́run máa dùn sí sọ ìyàpàdé kí ọlọ́run dẹ̀ máa sọ ẹ̀ ẹ̀rí ọwọ́ ń sàlàyé fún pé tí wọ́n bá fẹ́ béèrè fásitì àlè ojúṣe lọ́jẹ́ fún mi láti fi kọ́ mọ tọ́ba fẹ́ béèrè ọlọ́run ní kò fi léèrè wàyí lọ tẹ àǹtà tó o bá tún fẹ́ wá sí lẹ́yìn tẹ ìdìlá wá sí lẹ́yìn ọlọ́run ẹ̀rí ọwọ́ lọ mọ̀ wípé àwọn ìjọ tó bá kó yarí kó tó kọ ní ọ̀rọ̀ tàbí ìmán ìmọ̀nù mi lọ́kọ́dà ààrẹ mi gẹ̀ẹ́sì wọ́n ní kọ́ wá lọ mọ̀ wípé àwọn ìjọ tí wọ́n bá péjọ lórí wípé. àwọn fẹ́ ṣe ọ́ láǹfààní kẹ̀kẹ́ wọn ò lè ṣe ọ́ láǹfààní àti ọba àti kẹlẹ́ bá ti kéde ọ̀ tọ́ba ti kádàrà fún ẹ. tọ́ba lọ pé ní ìyí bá wọn fẹ́ kó nira báyìí wọn ò lè kó nira bá ọ. lọ́wọ́ ti kọ́lé ọ lórí jẹ́ tiẹ̀. òkè àtìlágilá wọn ti gbé gègé sókè wọjá pàtó bẹ́ẹ̀ òun náà ní ká ọmọ ní ojúlówó ọ̀rẹ́ yẹn ká sì ní àwọn ẹ̀kọ́ ṣẹ̀ríà ẹ̀rí àwọn ẹ̀tọ́ la gbọ́dọ̀ kọ́ ọmọ nìyẹn á ọmọ ní ẹ̀kọ́ la máa ń jókòó pébi tí àyè jókòó bá parí sí á ọmọ ní bá a ti máa ń sọ̀rọ̀ tágbàlagbà bá ń sọ̀rọ̀ méjì ìdá títí báyìí fún ọbí ẹ̀ rí sẹ́nìkẹ́ bá ń sọ̀rọ̀ lọ́wọ́ àkọ́mọ ní adáàbọ̀lá àkè àwọn ẹ̀kọ́ bóòlù àti jẹ irú yìí dáná ló sálá ń àwọn ọ̀gbọ̀lù sálá mọ̀ yẹn ṣèyá gulam sámìlá wọ́n ọmọdé yìí dákọ̀ ọlọ́run pẹ̀lú oúnjẹ oúnjẹ tó jẹ ibi yẹn mí máa fọwọ́ ọ̀tún rẹ jẹun máa yẹ lé o sì máa jẹ níbi ohun tó bá kẹ́kọ̀ọ́ sí ọ. èèyàn sọ pé alihamdulilah tó o bá ti wí bẹ́ẹ̀ báyẹn ní tó wà pẹ̀lú àgọ́ pé alhamdulilah ìwọ náà tún máa dá lóhùn pé yàtí kò mọ lọ́hùn wọ́n fún báyìí a sì kọ́ ọmọ ní àdàbò ẹ̀yìn tó ti délé yàrá tata ẹ̀kọ́ bó la máa yáyà a fi kọ́ àyè máa yáyà tó ń jẹ káwọn máa jáde nígbà tó bá ọyà yà ni ẹ ọ̀rẹ́ kọ́ ọmọ bẹ́ẹ̀ ó jẹ wípé àdéhùn rẹ̀ lè jáde lẹ́nu yẹn. gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí á fi kọ́ wọn. akọ̀lítọ̀ bí ó máa bí ó máa rin pákó tí ọba gbogbo àwọn nǹkan fi wọn. náà nínú ya. níbi àwọn ẹ̀bùn. sọ eléyìí wọ́n jẹ́ kí ni ọ bẹ́ẹ̀rẹ̀ lẹ ábí lèwọ́n ìlàdí ṣíṣe dáadáa tí bàbá máa ṣe síta ní ọ ṣe àti sọmọ ẹ àwọn ẹ̀tọ́ yìí ni ọmọ ẹgbẹ́ táwọn ẹ̀ bá rẹ̀ ti ṣe ọmọ ẹ̀fọ́ wa ní orí sọmọ gbà nìyẹn. àwọn ẹnìkan bẹ ọ ní ọmọ wo ti dáadáa tí wọn wá lọ bẹjọ tó dáa ìwọ jẹ lọ wọ́n lẹ̀ wá ọ̀rá mi láre ní kékeré èmi náà wá ara wọn náà láre lágbà ẹ̀rìn torí bẹ́ẹ̀ ká mójútó àwọn ọmọ wa. nínú báàbù mi èyí tó ti pa pàtàkì ẹ máa má ní jẹ bẹ́ẹ̀ lẹ́nu ọ̀nà ní báàbù man la yarhamu la yurham ojú ọ̀nà ti ń sọ nípa wípé ẹni tí ó bá wọn ò ní ṣàánú rẹ̀. ẹni tí ọba sànù wọn ní sànù rẹ àtọ àwọn ọ̀rẹ́ adama tó tilẹ̀ fún ilé gbogbo náà ọtí fáànù ọtẹ gbogbo náà nígbà ti wà fáànù ọba àpariwo àlọ. ẹyẹ wọn ti fáànù díẹ̀ fọtẹ náà gbogbo àwọn gbogbo ẹlẹ́dàá ní ní mọ́sálásí yẹn ní máa ń jù bẹ́ẹ̀ lọ. ẹsẹ̀ gbogbo ẹsẹ̀ gbogbo ẹsẹ̀ gbogbo lẹ́wà tọ́ ó ti ń yàtọ̀ jẹ́ ẹ̀ ó yàtọ̀. ẹ̀yìn gbádùn sẹ́yìn lọ́ba jẹ́ kò sẹ́ni fẹ́rẹ̀ lẹ́yìn kú nígbà tí wọ́n ń ṣe wọ́n parí wọ́n parí láwọn alásàlá tó ń dolóògbé àmọ́ ń lọ sáyẹ́ǹdì dáadáa ọ̀gá ibi tẹ́ bá jẹ́ kò sí láyé yìí bẹ̀rẹ̀ tí wọ́n ń ṣe gbàdá láti ìbádùn ti bú ti wọ̀ wá lẹ́rù ní sẹ́yìn jìnnà àní sálẹ̀ máa ma ara wọn sọ̀rọ̀ ẹ o ìbádùn wọn ti pàgà níbí ọkà yìí wọ́n dẹ̀ lónìí ní ká má dùn àwọn òye fáwọn wà lẹ́nu iṣẹ́ àwọn ẹnu iṣẹ́ ni tí wọ́n ti rí mi lẹ́ẹ̀kan wọ́n sọ fún àfẹ́ má dùnú ẹnu iṣẹ́ ni kí yóò dé yìí ọ̀rọ̀ máa gbọ́ wọn bẹ́ẹ̀ ni òní ṣe bó ṣe bá àdúgbò dé yà. tọ́ ojú ọ̀nà ti sọ nípa pé man la yarhamu la yurhamu ẹni tí ò bá sànù wọn ò ní ṣe kí ni o wọn ò ní sànù rẹ. حدثنا محمد بن رحلة قال حدثنا معاوية بن هشام عن شيبان عن شيبان شيبان عن فراس دول عن عطية عطية عن فراس عن فراس عن عطية بن أبي سعيد عن النبي صلى الله عليه وسلم قال ما لا يرحم لا يرحم آه wọ́n ní muhammadu bin al-ala ọba wa sọ̀rọ̀ yìí pé muawiya bin hisham ọba wa sọ̀rọ̀ kọ́ látọ̀dọ̀ shaidan látọ̀dọ̀ firas látọ̀dọ̀ atiya látọ̀dọ̀ abi sa'id ọ̀nìlọ́tọ̀dà nẹ́bí sallallahu alayhi wa sallam wọn là nẹ́bí sọ pé man la yarhamu la yurhamu ẹni tí ò bá sì kẹ́ àní sì kẹ́ rẹ̀ o. nínú àgbẹ̀yìn dábàá náà hadith yìí òun náà ní pé alḥasu ala rahmati lijami lkhalqi hadith yìí ń sọ fún wa ó ń ti wá rí ká máa sàánú. gbogbo ẹ̀dá kọ́lá kìí ṣe onígbàgbọ́ òdodo nìkan ásánù kèfèrí hànàlà torí yẹn ni kèfèrí ọlọ́run ni kìí ṣe kèfèrí ẹ̀ e. wọ́n máa máa sànú ẹ̀ e. wàlìbáháyìm onígbèbí fẹ́ pa kú fún un ẹ̀gbẹ́ e náà lọ́ máa fún nísà káwá mẹ́ wàlìbá aláfàsìkò lóòbò kèfèrí dẹ̀ ẹ̀rẹ́ sọlá ń fún ní ni.

tọ́ra nẹ́bí yìí ẹ máa ń tààyàn lọ́rẹ tó ti ní pé mọ́lá ya ṣe afẹ́kẹ́ra ọ̀rẹ́ ẹni tí ọ̀pá yóò sì yẹn yẹn ma máa ń tà àti pé ẹni tó bá fún lọ́rẹ kí ọgbọ́dọ̀ bẹ̀rù mọ́. kọ́dà fáwọn ní pé arákùnrin yàn mẹ́mi kó o fẹ́ di mùsùlùmí ọ̀rẹ́ ọba a sànú títí tàbá sànú nígbàgbọ́ òdodo a tó sànú kẹfẹ́ a tó lójú ní ìgbẹ́ mìíràn lè fà lójijì ká sọ fún gbà gbogbo àwọn ata aláǹkọ́ súnà àbí tá à ń lo súnà ẹ̀yẹ ká níwà fún irun tí wọ́n ń pè lẹ́sìn náà ni pọ̀. èèyàn bá àkíwú kọ́ ọmọ mi tíntín máa ń sọ fáwọn táàjọ ń kéwú àjọjọ lọ́mọ kéwú kéèyàn kéwú kọ́ ọmọ mi tíntín àfárá ẹgbẹ́ gbogbo ẹni ọba ti ti kéwú ọba yìí ọ̀sán fún kó ti sì wọ́ ẹ̀ tí ọba ti wà fún ayọ́ kan gbégbé dání ọkọ̀ akọ́faramọ́ kéwú rẹ ọtẹ nìyẹn. ẹ̀rí àásàánú títí àásàánú mùmí ni àbùsàánú kejì ọjọ́ ni tí ń fún yẹn tọ́jú olóhùn fẹ́ gbà tọ́jú fún ebi ń pa fún ó lè jẹun tọ́lọ́wọ́ sọ̀rọ̀ lẹ́bi tó fi lóhùn di mùsùlùmí nìyẹn. mo máa ń sọ̀rọ̀ màmá wa kan báyà ya ni ti kúrú sí ti pẹ́ arábìnrin ọtí ah, ìwà ìwà ló jáde mùsùlùmí bẹ́ẹ̀ ń ṣe a sànú títí fa a tún sànú alibahahim àwọn ẹranko a máa sànú wọn sẹni tí o tiẹ̀ láàánú yẹn lójú ní ọ̀la àwọn ẹranko mi lè pààyàn tèmi ìyẹn lè pààyàn tó bá jẹ́ bí dáadáa lápẹẹrẹ nísì wọn yíyan ní pààyàn pààyàn ni wọn bá pààyàn tí wọn lọ pàdé ni pípààyàn tiẹ̀ yẹn mi kẹ́ lè pààyàn wọn bá sínú bá sí mi mi lè pààyàn tèmi. wọ́n sì ti tó kó láàánú lójú bẹ́ẹ̀ni àṣàánú títí àṣàánú ara ẹ̀wọ̀n arábìnrin kan bá tó gbádùn ló ń ó máa lọ ọba rí kí ọlọ́wọ́ nítorí ajá tó fún lómi mu àánú ẹ̀rí so hadith yìí hadith lọ́sọ pé man la yarhamu ẹni tí ò bá sì kẹ́ àní sì kẹ́ rẹ̀ wọn ni hadith yẹn ń tọ́ka sí pé a gbọ́dọ̀ ṣàánú gbogbo ẹ̀dá tá a bá ń ṣàánú onígbàgbọ́ òdodo à ṣàánú kèfèrí náà ẹ̀rí kódà a tún wọn ni kódà ó ànábì ṣépè kódà tí wọ́n bá dédé pẹ̀lú wípé mọ̀kẹ́ ń ta ní kẹ̀nẹ̀kẹ̀nẹ̀ yìí káfí ẹ̀ níkọ̀ yẹ fi kẹ̀nẹ̀kẹ̀ ẹrẹ tí wọ́n bá fi yẹ ká jẹ́ àdáhùn ni jẹ́ wọn wà náà mẹ́wàá tá pé ń ni ń ju àrò báyìí ọkẹ́ ń ju pé òun fi ń ni ó ń ju agbọ́dọ̀ kékeré ah, o agbọ́dọ̀ jẹ ajásí pé yẹn lẹbi kó sábẹ́ abẹ́ àwọn ẹni tí wọn láwọn fẹ́ dẹ oògùn ayọ̀ akawò lára ẹran àti nìyẹn kájé kí wọn tẹ ẹnìkan ń bọ táwà lára ń jọ ni wọn pe àdánwò lára larara àti rárá wọn làwọn títí tí ó fi padà gbádùn ẹ ọba ajá ẹ̀ka ẹ̀rọ ó dẹ̀ léwu òṣèṣẹ́ kankan òṣù lẹ́gbọ̀n tí ká fi ń kárà sí. ìkejì lábẹ́ hadith yìí hadith yìí man la yarhamu la yarhamu ẹni tí ò bá sì kéèyàn àlè sì kẹrin wọ́n ní wọ́n tá a lérò pẹ̀lú rahman níbí báyìí <clears throat> òun náà ní alẹ́ sàám ìfúnnijẹ́ wọ́n sàkóyè àfikún fún nínú wọ́n sàfífì fìlhàmìlì kaba tó fẹ́ gbẹ́rù rù yẹn kásẹ̀ ní fúfú yẹn hànàwá ìwọ́n tó lè gbé kọ́ wá gbé ọmọ ọ̀dọ̀ lánàá ọlọ́gọ́jà ọlọ́rajà lọ́ba di tíra jọ ní ọmọ ni tó gbé ọmọ bàbá ní ìgbìmí èmi kẹ́ kọ́kọ́ gbé wò mórí gbé àkíní ah, yọ ọ̀rọ̀ ọ̀gbọ́ ah, ní wọn fẹ́ ṣe fílà fún ara mi báyìí ní tàǹkà mi wò. abẹ́ rọ́fùmọ̀ yẹn lọ́wà òun náà kí ni àtàfíìbù fìhámlì ìṣe kí ni o fífúyẹ́ níbi ẹrù ìwọ̀n tó lè dágbé kọ́ máa yẹn. ẹnì kọ́kẹ́ tí wàá náà hadith kẹ́kẹ́ ikhwanukum khawalukum. àwọn ọmọ ọ̀yá yín wà lóko bọ̀ yíyí ni wọ́n ṣe ẹni yín ni wọ́n ṣe mẹ́rin ẹni tí ọmọ bá wà wà hadith yẹn mímá yá àkọlù kó máa fún jẹ níbi ohun tó ń jẹ kó lè máa fún ọ àbí fàlà ó dàbí wọn ọkọ júdà yìí ni fàlà tó kàlè fóònù mọ ẹgbẹ́ fòònù ẹ gbọ́dọ̀ làbọ̀ wọn lọ́rùn o irun tó máa máa pọ̀ jù wọn lọ àyìn kẹlẹ́ tó mọ̀ọ́hùn tẹ́ ẹ bá ti wá làbọ̀ wọn lọ́rùn tó máa máa pọ̀ jù wọn lọ fa àyìn nù hùn eléyàn ló ń pè ní rahma ilé dágbé àógbé náà ni ẹnìkan ló ní ọjọ́ ọmọ ni ó gbé náà ni ẹ̀rí wọ́n tẹ́lifíṣà á di bí tọ́rù bíi. àti wípé kéèyàn dẹ̀ pàṣẹ àánú nìyẹn ọ̀sẹ̀ lọ́ọ́ máa lù gbàgbàgbà hànàlá ẹlòmíín lọ́mọ ọlọ́run lè ọmọ tá lọ́rẹ́ ni irú rẹ̀ lọ́yẹ kọ́ yàgà gbọ́dọ̀ lè fún bóyá kí ààrẹ lè fojú ń sọ ni. ó dọ́wọ́ nù sẹ̀ríà ni wípé bá dọdún méje kápá aláṣẹ fún wọ́n ní dáná èrò ní sí i báyà ṣàhádà tẹ́yìn lẹ́yìn ìjẹ́rìí méjèèjì ohun tó tún ga jù ń lò ní ọ òun ni àsọlá òun ni bó ti wá pàtàkì tó yẹn ọdún mẹ́wàá ni ọmọ ní lórí ẹni tí gbogbo fún ẹ̀ ẹni tí ọmọ tẹ́lẹ̀ ń bá wá sí tẹ́tí ó du ọmọ báyìí tàbá wà kàlá ẹ̀ẹ́dẹ̀ gbogbo tẹ̀lẹ̀ ni. ẹ̀fọ́ àwọn afáàsì kẹ̀dí sí péjì lórí ipa afẹ́ lu afẹ́ lu ọmọ gẹ́ péjì tí wọ́n sí lórí ẹ̀ kéésì mẹ́ta kéésì mẹ́rin kéésì márùn-ún. lórí pé atọ́jú mẹ́wàá fún tó lù ó di mẹ́ni. ìkejì ni pé gba tó bá tún máa máa lù yẹn irun ni òkí yẹn o kábà sọ nǹkan ẹ̀mí ìpè oníkọ́ta ifọ̀ àbùkù orí ìkà ọba bẹ̀rẹ̀ sí ní kókó mọ̀ọ́bù. bẹ́ẹ̀ ni

ẹgbàá tó tún máa lu ajẹ́ sáùtù sáùtù yẹn òní jẹ́ awọ tó lélekúle àárọ̀ tí ó lẹ̀ lẹ́yìn náà ní pé tún gbọ́wọ́ sókè nígbà tó bá fẹ́ lù tó bá lù lẹ́yìn báyìí ó wàá sinmi tó dáadáa ọwọ́ òun ló fà fà Anas bin Malik radiyallahu ta'ala anhu làwọn fi sọ wípé ìyá àwọn mú àwọn dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àwọn ọdọmọ ọdún mẹ́wàá Ànábì sì jáde láyé àwọn ọdọmọ ogún ọdún subhanallah wọn làwọn wá sí nǹkan ní kàdébí ni èyí ṣe tó fi ṣe tí wọn lè ṣe bẹ́ẹ̀ ó ti jẹ́ tó kò sí lòun rí àbí òtún àṣà yẹn anu ni ẹnìkan sì bínú títí ó gbé ọmọ rẹ̀ pé ó ti nǹkan tí ọ̀dà kò ti là á mọ́lẹ̀ ti dà ọwọ́ lọ fún apá rẹ̀ inú mi rẹ̀ nìyí rẹ̀ mi yẹn ẹ̀rí aláàánú ìkẹta hadithi man la yarhamu la yurhamu ẹni tí ò la láàánú ẹlòmíì máa ń fi bí pọ́nmọ́ ń fi kò sínú gàdá lè fi jẹ ọmọ níyà fi fi pa ó lè padà sí kíni o ó lè padà jalè ó lè yàwọ̀ ẹ̀wọ̀n ẹ̀ ọ̀dọ̀ obìnrin gan kò sínú níyà lè fi jẹ ìgbẹ́tọ̀ lè dínkù tó bá fẹ́ ìgbọ̀rọ̀ pé obìnrin fẹ́ máa lù yẹn ó lè ra wọn ra wọn sí pé má lù mí máa lù yẹn àti wọn fẹ́ máa yí asọmọ yẹn lọ́rùn ìyẹn sì kìlọ̀ fún kìlọ̀ fún obìnrin tí bá yí asọmọ fún ẹ lọ́rùn obìnrin eléyìí ò lẹ́kọ̀ọ́ kódà bó bojú obìnrin jákujáku ni kódà ó tún ju rẹ̀ lẹ́gẹ̀ẹ́ kọ́ máa rìn káàkiri gbòòrò gẹ́sì rẹ̀ nítorí fún lọ fún fasọmọ kan lọ́rùn ìyẹn dẹ́ kìlọ̀ fún kò sì gbọ́ náà ìyẹn lè díẹ̀ tọ́ rẹ̀ àbóbìnrin ti máa ń fọn lóru téèyàn bá ti dábàá sí kí wọ́n fọn lóru kí wọ́n sùkúrú ẹnu irú obìnrin yẹn lè dí ẹ̀tọ́ rẹ̀ kù pé pé yóò gbé ojú kan léèyàn báyìí bí kọ́lọ́wọ̀n ọ̀sẹ̀dẹ̀ yẹn ni ẹ̀ tó níbẹ̀ ni wọ́n máa bẹ ọ̀rẹ́ náírà rẹ̀ yóò sì di seventy náírà wàhákàrà tí ọba chíǹjì ó tún yọ ọ́ fún ìyẹn lè ṣe bẹ́ẹ̀ fóun ṣùgbọ́n mọ ọba àwí ni o ọba àwí ni bẹ́ẹ̀ náà lẹ́rìn rẹ kọ̀ọ̀dé sọ pé ń gbòdì àti ohun tó ṣe yìí kò ní jẹun kọ́sẹ̀ kan yóò sì lọ kẹnu bọ eré eléré wọ́n sì fọ́ ní kílẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọ̀tà yóò jà sí pé wọ́n lọ jẹ́ sábàbí torí kì í kẹnu bọ́ gbọ́ nígbà tẹ́lẹ̀. nínú àgbáyé tá a máa rí nù hadith man la yarhamu la yurham òun náà ní pé man la yarham gẹ́gẹ́ bá a ti sọ yẹn ẹni tí ọba sànù wọn á hẹ́nẹ̀ kí ọlọ́run ọba fóun náà onírí kí ọlọ́run ọba gbà lábẹ́ hadithi hadithi ninety six mẹ́radé ọ̀yà. حدثنا محمد بن سلام قال أخبرنا أبو معاوية أن عامش عن زاد بن وهب وأبي الزبيان عن جرير بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله محمد بن سلام ọba wa sọ̀rọ̀ yìí pé Abu Muawiya fún wa nírò látọ̀dọ̀ A'mash látọ̀dọ̀ Zayd bin Wahab àti Abi Zabiyan látọ̀dọ̀ Jarir ibn Abdullahi al-Bajali wọ́n lè jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé àní la yarhamullahu man la ọlọ́run ò ní ẹni tí ò bá ṣàánú àwọn èèyàn ọlọ́run ò ní náà wọ́n ní àgbáyé tá a bá nù hadith yẹn ń jẹ́ bíi méjì àgbáyé àkọ́kọ́ òun lè ní pé kárí papọ̀ ṣùgbọ́n papọ̀. àánú tí ó máa fi ọ̀dọ̀ ẹ̀dá wa òun náà ni àlàáfóso wọ́n mẹ́tò àbí àlàáfó wọ́n rọ òun náà ni kéèyàn rò mọ́ kó ṣàánú na ẹ̀wárí kẹ̀kẹ́ gan mìíràn lọ́ọ̀hì ọ̀dọ́ ya ti wá ọ ìyẹn fẹ́ bí ẹ̀rí àti bọ́lọ́run ṣe máa sì yọnu fẹ́ni tí ń sàánú yẹn ọ̀dọ̀ ọlọ́run láti rí yẹn. lẹ́yìn náà àgbọ́yé kejì dábàá nù hadith yẹn ni wípé ẹni tí ò bá sàánú àwọn èèyàn bèlè ẹ̀sán ilẹ̀ ìhìm pẹ̀lú kó ṣe dáadáa sí wọn wọ̀rọ̀ fàtìbí ìhìm kó dẹ̀ sàánú wọn láàyò sáàbù mi kíbalẹ̀ rahmani dèrìdọ̀ àní. ẹni yìí ò ní gbẹ̀sẹ̀ ìyọnu látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ìyọnu tó ń tàn ọlọ́run dẹ̀ máa bínú ẹ̀rí ní abẹ́ hadith yẹn ṣèṣirò ẹ̀ náà tó lélẹ̀ wọn ni hadassah náà àbújá tó. عن ابي خالد عن قيس عن جرير بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم ما لا يرحم الناس لا يرحمه الله. irun rẹ̀ náà ni ọ ẹ dàgbà ẹ̀yà ajá máa sì kẹ́ gbogbo àwọn àtàwọn èèyàn ń bẹ wa ká sì wọn ká wọn ká wọn. àwọn obìnrin àtàwọn ọmọ wa àti lóbìnrin wa àti wọn wọn. ní abdá ọba àwọn sọ̀rọ̀ wá látọ̀dọ̀ àbí kọ́ọ̀lì látọ̀dọ̀ wọn lè ti sọ ọlọ́run sọ pé alẹ́ ni tí ò bá ṣàánú àwọn èèyàn la yarhamuhullah ọlọ́run ní ṣàánú rẹ̀ ọlọ́run ní kẹ́hùn náà àti wí àgbáyé eléyàn. lábẹ́rẹ́ bá tẹ̀lé wọn ní àbùdátù. ìṣàm àbí عائشة رضي الله عنها قالت أتى النبي صلى الله عليه وسلم ناس من الأعراب فقال له رجل من الأعراب فقال له رجل منهم يا رسول الله أتقبلون الصبيان فوالله ما نقبلهم فقال رسول الله صلى الله عليه وسلم أو أملك أن كان الله عز وجل نزع من قلبك الرحمة آه عبدا ولو لا تدع الهشام لا تدع به لا تدع عائشة رضي الله تعالى عنها ولا àwọn èèyàn kan máa lọ bá nàbì sallallahu alayhi wa sallam min al-a'rab nínú àwọn lárúbáwá oko ẹ̀rí. wọ́n ní arákùnrin kan náà àwọn oko yẹn wá sọ báyìí pé ya Rasulullah rẹ̀ òṣìṣẹ́ ọlọ́run àtúkọ̀ bèlú nẹ̀fẹ̀ bìyàn. sẹ́yìn máa ń kí ìsì àwọn ọmọ kéékèèké ọwọ́ láàyè tọ́lá wa dá ẹrí yọ ẹ̀mọ̀ báwọn oko wọn le. àwọn ti wá o àmọ́ ọ̀nà kọ̀ wọn lò sọ yìí pé mo ní kápá gan n wá ní kápá nǹkan ọba ti yà á rẹ̀ ní ọba ní kápá rẹ̀ ní lójú rẹ̀ hadithi yìí a ti sọ̀rọ̀ àlàyé rẹ̀ náà ṣáájú tẹ́lẹ̀ hadithi ún wọn ni حدثنا حماد بن زيد العاصمي عن ابي عثمان عن عمر رضي الله عنه استعمل رجلا فقال لعامل ان لي كذا وكذا من الولد ما قبلت واحدة منهم وزعم عمر او قال عمر ان الله عز وجل لا يرحم من, من عباده الا أبر ابرهم. طبعا. آه ابو نعمان قل ọba wa sọ̀rọ̀ Hamad ibn Zayd látọ̀dọ̀ Asim látọ̀dọ̀ Abi Usman wọn ni Umar radiyallahu ta'ala an ista'mala rajulan ọgbà ẹnìkan ṣiṣẹ́ ọgbà ẹnìyàn kan ṣiṣẹ́ ṣiṣẹ́ yẹn ọ̀hún náà lè bí kí wọ́n yẹ̀yẹ̀ ní gómìnà àbí aṣojú nílùú kan yájọ́ máa sádàkà wa ìgbà tó wá gbẹ nìyẹn ṣiṣẹ́ ọkọ lẹlẹ àmìlú òṣìṣẹ́ tó wá gbà ṣiṣẹ́ ńjọ yẹn wá sọ báyìí ké ìnnẹlẹ kẹgà wọ kẹgà mínẹlẹ wọlẹ à kì í sọmọ kẹ kì í ṣe méjì ni mo bí mo lọmọ tó pọ̀ mọ kọbẹlìtù wá ìdá mi nìkan mi kì sọ kankan bẹ́ẹ̀ rí à ọ̀sẹ̀ àmà ọmọ wọn ni àyọkọ́ la ọmọ wọn ni wọ́n wá sọ báyìí ké ìnnàlọ́hà wọ́n á jẹ nsọ̀fọ̀ wọ́n á fi bọ́rọ̀ ọ̀jẹ̀ ẹsẹ̀ rí nìyẹn. a sì ní ọmọ àlọ́ sàtójú mì kan inna Allaha dádájú ọlọ́wọ́n ọba o la yarhamu min ibadihi illa abarra. ọlọ́wọ́n ò ní sì kẹ́ ẹnìkankan nú àwọn ẹrú rẹ̀ àfẹ́ni tó bá jẹ́ ni dáadáa nù wọn. kánú wa yẹn pé tó láàánú lójú. Ah. wọ́n ní tùmọ̀ rẹ̀ ní wípé ẹni tí ń gbé ẹ̀tọ́ àwọn èèyàn àtẹ̀tọ́ ọlọ́run àwọn ẹni tọ́lọ̀ máa máa ṣìkẹ́ nìyẹn ẹlòmíràn máa sọ pé káàrin mi àtọ́lọ́run sá bẹ́ẹ̀ ni káàrin wa àtọ́lọ́run káàrin wa àtẹ̀dá nìyẹn ni torí káàrin wa àtọ́lọ́run bá káàrin wa àtẹ̀dá nìyẹn bá ọ̀rọ̀ rẹ lọ́dọ̀ ọlọ́run bá ó léwu gan o kódà lè má jẹ kéèyàn lọ ọdọ ẹ̀wọ̀n gbèsè ọlọ́run téèyàn bá jẹ ìyẹn ni rọ́nà lọ ń gbà mí ṣùgbọ́n gbèsè yẹn òun la sọ pé wọ́n á sọ ẹ̀mí rọ̀ wọ́n á sọ ẹ̀mí nítorí ẹ̀ títí wọ́n á fi sẹ gbèsè yẹn gbèsè ọlọ́run gbèsè tí ṣe kò dẹ̀ sí gbèsè zàká àìníye gbèsè ọlọ́run táwọn yẹn jẹ sọ́run tí wọ́n fi jáde láyé làwọn abáwa fi ń sọ ńgbà wọn mú ọ̀rọ̀ àlùkòkò lèmọ̀tà àlẹ́kọ́ bí tàríkà àwọn ẹ̀tọ́ tó ní ṣe pẹ̀lú ohun tó kù bá fi ilẹ̀ tí àwọn ẹ̀tọ́ sọ gbọ̀rọ̀ gbèsè ń wọ́n tó bá jẹ́ gbèsè ọlọ́run lè fún yẹn ni bẹ́ẹ̀ gbèsè ọ̀ lẹ́yìn ọba ìyẹn ní o ẹni tí ọlọ́run máa sìkẹ́ rẹ̀ nínú àwọn ẹrú rẹ̀ ìpè ọlọ́run ò ní sìkẹ́ nìkẹ́kẹ́ nínú ẹrú rẹ̀ ilẹ̀ abárọ̀ ọ̀hún afẹ́ni tó ń ṣe dáadáa jù nínú wọn àwọn akọ̀pẹ́ ta ní ń ṣe dáadáa jù òun náà lẹni tí ń pè ìwọ̀ ìyìn àti ọlọ́run lọ́wọ́ àlùkò àná tó bẹ̀rẹ̀ ẹ pé méjèèjì lọ́wọ́ pa níbẹ̀rẹ̀ ti ọlọ́run yà lè fúlàmì záàlì kàkìtàbù làwọn ìgbà fi ìhúdàn lẹ́lẹ́mọ̀tẹ́kìn ọlọ́run lọ́mọ gbẹ́gbà lérò tẹ̀lé ara fún mẹ́tẹ̀ẹ̀ta ó ní záàlì kàkìtàbù tíra yẹn o ti ṣe àlùkòrán alákọ̀ọ́lé làwọn ìgbà fi kò sí èméjì ń bẹ̀ ó dàn lẹ́lẹ́mọ̀tẹ́kìn ìmọ̀nà lọ́jẹ́ fáwọn ẹni tí wọ́n ń bẹ̀rù ọlọ́run àwọn wo alladhina yu'minuna bil ghaibi àwọn ẹgbẹ́ wípé wọ́n nígbàgbọ́ sí ohun tó wọ́n nígbàgbọ́ wọ́n nígbàgbọ́ sí wọ́n nígbàgbọ́ ọ̀rẹ́ ọlọ́run mọ ọ̀rọ̀ zàkùnà ẹ̀hún yóò fi kúwe. a rí i pé ẹ̀tọ́ àkọ́kọ́ yẹ ẹ̀tọ́ dáníyàn ẹ̀tọ́ ọlọ́run wọn dára wọ́n mi mọ kí ni wọ́n sọ wípé àlùmọ́yìnbó ah, káàrin ìní àtọ́lọ́run gbàdá àárín wa àti èèyàn ti dá ọ̀rọ̀ yẹn lè wo lóòótọ́ tí yẹn bá wá ṣe dáadáa bó ti yẹ kí yẹn ṣe dáadáa tí yẹn gbà pé yẹn ń ṣe dáadáa tó fẹ́ mú yẹn nígbà yẹn ni sákàtà lọ wọlé àná ìrọ̀tún wọlé sákàtà wọlé إذا نلت منك الود فلكل حينات فكل الذي فوق التراب تراب nígbà ni nítorí pé rídọ̀ nẹ́ẹ̀sì láyọ̀ tún dọ̀rọ̀ ìyẹnu àwọn èèyàn kan ní nípa bá tó bá jẹ́ tó dẹ̀ ń ṣe dáadáa ọlọ́run ti fún ẹ nípa mọ́ àwọn ẹni dáadáa nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ẹni ni o tó bá dẹ̀ jẹ́ ní tó bá jẹ́ ní ibi tó ń ṣe bí àwọn ẹni bí á nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ẹni dáadáa ṣe o wọ́n á kórìíra rẹ̀ nígbà yẹn láàdó sẹ́ lórin nì ipe ìwọ ọlọ́run ìdánitù mi ń tí bá ti rí ìwọ ọba kó lò gbogbo nǹkan ti rọrùn lò àbí torí gbogbo ohun ń bẹ tí gbogbo ayé ma máa kó rògbò sí yọ ọkàn mi. wọn lẹ́yìn tẹ̀kẹ̀tẹ̀ ń zọ̀ tí ọlọ́run bá ti yọ́nu wọn ànẹ́mọ̀ rìlọ́ọ̀bù tí gbogbo ayé dẹ̀ sì máa bínú. ìtumọ̀ rẹ̀ ni pé kì í ṣe o ṣe nǹkan ìbínú sí wọn àwọn wulẹ̀ jẹ́ ní ibi. tó ti yé wọn dáadáa tó ń ṣe lójú kọ́ máa bínú. wàhálà mọ́. ṣùgbọ́n kí ọ̀rọ̀ yẹn máa léwu ẹ mọ̀ fọwọ́ àánú ayà wípé wà ìtòkè àtàràmọ́tẹ̀lá ọ̀ yọ̀dọ̀ lóga à ń sẹ́bí ńlá. fáyé bébí táwọn yẹn pọ̀ sí lọ́lọ́ọ̀ sá si lọ mí èrò da. gbogbo gbogbo ogogoro. igi yẹn bá rẹ̀ ní Ondo ẹ mọ̀ pé ẹ àtajá fún ebi ṣeré láàrin ọlọ́mọ tèmi aládàáni kan ṣe gbogbo wọn sì ń tájá wà nù jẹ ní. wọ́n ní àìsàn ẹ̀bólà pépé yẹn bá ń jẹ ọ̀pọ̀ àti àdán pé yọ wà nù ìmùtùmí ọmọ ajẹ ìmí nítorí pé àwọn ya kọ

síbi náà ọlọ́wọ́ bá kò lórí ẹ̀ tó wá sí ìbá mi èèyàn ni wọ́n bá dọ̀bọ̀ wọ́n fi èyí pé nǹkan yẹn haram ni àgbàdo jẹ́ wọ́n lọ́n pè ní àgbàdo jẹ́ ṣàlàn síbẹ̀ wọ́n á rí àgbà pé ṣé ẹ bá jọ̀bọ̀ yóò fa ẹ̀bólà sí ìwọ ìwọ ọyẹ kan jọ̀bọ̀ tẹ́lẹ̀ bí mùsùlùmí yọ ìṣẹ́rẹ́ wa àtẹ́ kí ni wọ́n jẹ lára àdán àbújẹ̀mọ̀ bó léyìn bó lè kẹ́rẹ́ tí ì wọ́n gbà wọ́n sọ yí pé ẹ̀bólà mẹ́fẹ̀ẹ́ ní ìsìn kí ló kù ju dájú kí ni lọ ní ẹ̀ pàṣẹ ni torí fáírọ́ọ̀sì burúkú ni wọ́n pè tí wọ́n bá wọ ẹ̀kú rẹ̀ yìí tí wọ́n lọ pa àníwẹ̀ àní ìyẹn wọ́n ní kẹ́míkà wọn lò ó tí wọ́n á fi wẹ̀ tí wọ́n bá tún gbẹ́ sáré rẹ̀ kódà ẹni ọ̀gá lẹ́sẹ̀ mẹ́fà òun ni wọ́n gbẹ o torí wọ́n ní òórùn rẹ̀ bọ́ bá jáde láti inú kí ni á fún rẹ̀ àwọn èèyàn náà bí tó burú dé. òsì wọn ti ń jẹ́ bínú ọlọ́run ọba subhanahu lọ bínú ọlọ́run àti ẹ̀ ṣe é dáadọ́ bá máa ṣe ta lọ nísìnyí tí wọ́n ròyìn ọmọkùnrin wọ́n lọ́mọ náà sí iye ẹ̀sìn ni wọ́n lè ti ń bájá ni ó ti gbé lọ kọ̀rọ̀ nínú ńlá náà fẹ́ ajá ní kọ̀rọ̀ ní ọba ti yá eléyìí ní ọ̀padà lóhùn náà níyàwó ni wọ́n yẹ pé wọ́ọ̀gán náà ọ̀tá ti rúbí fẹ́ǹtì ẹ̀ wọ́n bá padà wá tán ti ọtán wọ́n bá ní ẹ̀bólà kan jáde àbá kólà ní ọ̀bàlà jáde. ẹgbẹ́ gbogbo àdíyèsí àti gbogbo àwọn oríburú ní mẹ́ta tó ń jẹ́bi náà ọlọ́run ọba ẹ̀. a sọ wípé kò sí nọ́ọ̀bà ju kí ni ọ yàrá ìfẹsùwé ìfà kíṣà ìbàjẹ́ tó fọ́ ká ló fà. alùsọ́láńdẹ̀ ti sọ wípé tọ́ba ti di pé bàjẹ́ ọ̀hẹ̀ ta tó ń kéde ẹ̀ kò sí nǹkan máa kẹ́yìn ẹ̀jú kí ni lọ́tọ́ àtàwọn oríṣi ń da mí romi tàmí kọ ẹ òun lẹ bólà fi jáde ẹgbẹ́ ìkọ ẹ̀rí sẹ́ni ẹ̀bólà bákólà ni. wọ́n tún wí mi lọ́ba yá o tàbá yé máa ya pátá àyàn apá yìí yé máa tó padà ṣẹlẹ̀. níbo ni mo ti wá lọ òun ni pé ẹ̀tọ́ méjèèjì láàbù ẹ̀tọ́ ọlọ́run dẹ́dẹ́nu ẹ̀tọ́ èèyàn dẹ́dẹ́nu. mo gbẹ ẹ̀tọ́ ọlọ́run bá pé. títí èèyàn bá gbé àwọn èèyàn lé léwu níwájú ọlọ́run bá ọ̀dà bá jàmbá lẹ́ẹ̀fẹ́ èèyàn kan ọ̀pá yẹn ọ̀pá yẹn kú àgáfara àzàrà ọba wòlé tí ọba padà jìyà ẹni ẹlẹ́nìkan ló fi dùn ọlọ́fọ́bí olóbì ẹ̀tọ́ méjèèjì ni wọ́n ní ẹni tí wọn lọ́rùn yẹn ní sẹ́yìn agbẹ́pẹ́ gbé sẹ́bi sádàkà fún pípé máa lọ sí gómìnà láàyè òṣìṣẹ́ yẹn wá sọ wípé ìnnẹ̀lẹ̀ kàdà kàdà àwọn ọmọ tí mo bíyè sẹ́yìn ọ̀sán mọ́ máa fà báyìí wá ìdá mi nìkan mi kì í ṣe nù ọ́ mọ̀ rú wá báyìí ah, dádájọ́ ọlọ́run bàbá wọn tó tóbi jùlọ yẹn la yarhamu min ibadihi illa abarra ọlọ́run ò ní sì kẹ́ẹ̀ni kankan náà àwọn ẹrú rẹ̀ jẹ́ ní ó bá dáa jù àwọn sọ wípé ẹni tó ṣe dáadáa jù yẹn òun náà lẹni tó pẹ̀tọ́ èèyàn àtẹ̀tọ́ ọlọ́run wọn lá máa gbóyè ń bí ọ̀rọ̀ Umar ibn al-Khattab radiyallahu ta'ala wípé àwọn fanáàsì bi huquqil ibad wà kókó òkè lọ. ẹni tó ń pè ìwọ ẹrú ọlọ́run tí ń pèwọ ọlọ́run gẹ́gẹ́ òun ló súnmọ́ kí ọlọ́run jó. àti bọ́rọ̀ ọlọ́run yìí ó sọ ọ́ ni á sàǹfààní ọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ jíṣẹ́ ọlọ́run láàyè ètè ẹ̀rí ìyẹn ni pé àárí àárí àárí àlàyé yẹn nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùpánù ọ̀tá ńlá ìpèdè yẹn bá sì kéèyàn téèyàn sì ṣe tọ́lọ̀ ìyẹn máa rí kí ọlọ́run gbà abẹ́ bí kẹ́sì àgbàgbọ́ ya tá a bá ti kọ̀ àárín àkẹ́rẹ́ téèyàn bá tẹ̀sán ọlọ́run tó tún pé ẹ̀tọ́ yẹn lèyàn fi ráàánú bá àtúgbàgbọ́ yẹn wọ́n dẹ̀ ti rí ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àti ọ̀rọ̀ alẹ́bí sallallahu alaihi wa sallam. àwọn aṣọ yìí pé kẹ́límọ̀ wulẹ̀ papọ̀ ni. àríwá ti mẹ́nu bá rí ilé inú tàfíì ìdáṣẹ́ nu Ramadan. ibi àwọn àyà nẹ́sùlọ́há ọ̀nẹ́tíyà wọ́n gbàgbé ọlọ́run ọ̀nẹ́tíyà ọlọ́run wa padà pa wọ́n àti pé wọ́n ń jàǹbá ọlọ́run ọba wọ́n wà ká ní ọ̀hún ọlọ́run wá bá wọn ṣe ó fún wọn lẹ́sẹ̀ jàǹbá yẹn. a sọ pé gbólóhùn yẹn ọ̀pápọ̀ ní ìtumọ̀ ọ̀pápọ̀. kàdálíkà rahman arahmatu a lè rí rahmatu ìkẹ́ àánú a lè rí lọ́dọ̀ yẹn a lè rí lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n kò jọra wọn. láti sọ wípé tí wọ́n bá fi al tí wọ́n bá fi síbi gbólóhùn rahim tí wọ́n pè ní rahim lásán ìyẹn lè fi pè é hàn. ọlọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala lórí làkàdíjà kù táwọn àfa máa ń ké fẹ́mi gbogbo ọyà mi lẹ́nu bá àfa àtẹ́yìn gan wọ́n ní làkàdíjà kù kí wọ́n máa tí wọ́n bá hẹ́ kí wọ́n bá fi omi bí ẹ kí wọ́n bá fi fọ́ wọ́n bá dín hẹ́ báyìí wọn ò ní kú ọ́ọ̀lù lórí bẹ́ẹ̀ fún ọ àti tí wọn bá rẹ́ sí lójú àwọn amọ̀gbọ́n gbàgbé ni ọ̀kálẹ̀ ọdún ní ìlú bíbú àbá àkóso wọn èkó di ẹni súnlẹ̀ ládùúgbò bẹ́ẹ̀ nìjẹ́lẹ̀ ààbò rẹ ṣe ládùúgbò ìyàwó mi ní wàá mọ̀ sí i mọ̀gbà tí mo fún ẹni súnlẹ̀ bẹ́ẹ̀ nìjẹ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ má bínú ẹ̀yà ara kò ẹ má bínú ẹ bínú ẹ̀yà ara àti ìfún mẹ́mẹ́ yẹn lọ mú pàtàkì báyìí. ọdún nínú ẹ̀rọ padà kú. àwọn amúgbàdé ọ̀hún ti kú àbájẹ bíi pé ṣé kọ́ ọ̀hẹ́ níjọ́ tó kú yẹn kókó ní ẹ̀kọ́ fọ́. ọ̀sán ẹ̀rí abalọ̀wọ̀ àyà méjèèjì yẹn. ẹ̀rí kọ́ wa ń bẹ̀ pé làkọ́dí jẹ́ ẹ̀kúnmọ̀rọ̀ sóòlù mẹ́rin àǹfóṣìkò ẹ̀ wọ́n ti wá báyìí òjíṣẹ́ kan tó láàrin ara yẹn ni ẹ máa káńgò ọkẹ́ yẹn ebi sanẹ́kà nínú ìjẹ́ rẹ́kẹ́ ọyọ́ ẹ máa wí nǹkan àzízù ní àlíkù ẹ mọ àlíkù ó jẹ́ ní tó ń bọ̀ ó jẹ́ ní tó ṣe yí pé. kó máa máa forí ẹ̀mí rẹ̀ ohun tó bá ń jẹ́ wàhálà fún yín àríyèsùn náà àléèkù. ìsì máa ń tuntun kò lórí ẹ̀yin onígbàgbọ́ òdodo bákan náà rọ̀hún fọ̀rọ̀hìn lèlèmọ́ mìíràn rọ̀hún fọ̀rọ̀hìn níbi ń lọ nìyẹn. àwọn kan ní aziz gbàgbé pé ismu mini asma tabaraka nínú orúkọ tá a lè fi pe ọlọ́run ṣùgbọ́n àlẹ́ ẹ̀ẹ́zà yàtọ̀ sí ẹ̀ẹ́zà àbẹ́ sì gẹ̀ẹ́sì ẹ̀ẹ́zà yàtọ̀ sí ẹ̀ẹ́zà títọ́ ọlọ́run yàtọ̀ sí tíá tọ́jú eléyìí náà lọ pé bèlímọ́ mìnínà rọ̀ ó fọ́nrọ́ ẹ̀ aláàánú ni tó sì tún jẹ́ oníkẹ̀ ìyẹn òjíṣẹ́ ìkẹyìn ọ̀dọ́ra wọn. tó àlàyé yẹn la wá fẹ́ gbọ́ bíbà yìí pé ọ sọ yìí pé àrùn àfúnẹ́tù. مئة جزء ìkẹ́ tábánikà كاوي ìpín rẹ̀ ọgọ́rùn-ún ni الحق حدثنا آه، الحكم بن ماسن قال أخبرنا شعيب الزهري قال أخبرنا سعيد بن مسيب أن أبا هريرة قال سمعت بن مسيب نعم أنا مسيب أن أبا هريرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول جعل الله عز وجل رحمة مئة جزء مئة جزء فأمسك عنده تسعة وتسعين وأنزل في الأرض جزءا واحدا ومن ذلك الجزء يتراحم لخلقه حتى ترفع الفرس حافرها عن ولدها خشية أن تصيبه. آه. أنا حدثنا الحجم. Hakam ọba wa sọ̀rọ̀ ọ̀bùnú náà fẹ́. ó ní pé ṣọ́ọ́ìbù fún wa ní ìrọ̀lá tọ̀dọ̀ afáwa az-Zuhri. ó ní Sa'id ibn Musayyib ibn al-Musayyib ó ní Abi Hurairah radiyallahu ta'ala anhu. ó ní mo gbọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam. tó ń sọ yìí pé ọlọ́run ọba gbé ìkẹ́kalẹ̀ ní ìpín ọgọ́rùn-ún ìyẹn ni pé ká ní ìkẹ́ nìyí ọlọ́run wá pín sí ọ̀nà ọgọ́rùn-ún gẹ́gẹ́ bá a ti ròyìn ọ̀rọ̀ nẹ́fọ̀ wọlé tani lọ́la ti kíni o wọ́n mú iná wọ́n pín sí kíni wọ́n amẹ́yẹ wóró kan wò yẹn gbogbo sisi náà tó lágbára ọlọ́run fi ilẹ̀ ọ̀dọ̀ àwọn tó nílé ẹ̀rẹ́ wọn tó omi pa nílọ́pọ̀ ọgbà ìyẹn ẹ̀yọ̀kan tí wọ́n mú nù sẹ́wọ́ntì yẹn. bẹ́ẹ̀ náà wàá nìkẹ́ ìpín ọgọ́rùn-ún lọ́jẹ́ wọn lè fa amsaka indahu tis'ata wa tis'in. ọlọ́run wa mú náà ti náyè sọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ wa anzala ọwọ́ aṣọ ẹ̀yọ péré kalẹ̀ sórílẹ̀ nínú pé tọ́lọ́run jù yẹtarọ hamilkọlọ làwọn ẹ̀dá ó máa sànú ara wọn. ẹni tí wọn sọ fún láàánú jù yẹn ẹyọ kẹrin ọgọ́rùn ni bẹ́ẹ̀ o òun nílò ni o. anabi dị alayhi wa ó ní ìkẹyọ wúrò kan látòrí títí táàfin máa rí alifara abo ẹsìn tó lè pé ha ha àwọn ha sókè kúrò lọdọ ọmọ káfíàtà àǹtòsíìbà kó fi má fọwọ́ tẹ̀ mọ́lẹ̀ ẹnì pẹ́ sí tọ́ba tẹ̀yàn mọ́lẹ̀ ìyẹn sàgbà kan nìyẹn bọ́ sí ìyẹn gẹ́ kátà sọ fọmọ rẹ̀ tọ́tẹ̀ bí ẹnì pé kò lè oṣù jáde. gbé ni pé pátákó yẹn ọmọ máa gbé sókè fọ́mọ ẹ̀ káfíàtà àǹtòsíìbà lẹ́nu tó kí pátákó ọmọ ẹ̀rí sọ̀rọ̀ mọ̀ wípé tí pátákó yẹn bá débẹ̀ báyìí á ti ní sùdà báyà kan ti parí ìta òṣàbàdì ìdíwọ̀ àjọwà. àgọ́yé hadith yìí wọ́n ní àmà àbá níbẹ̀ bàyánù rọ̀jà yìí wal-bisharati lil-muslimin àlàyé ìrẹ́kàn àti al-bishara ìfúnni ní ìrò ìdùnnú fáwọn mùsùlùmí àti pé láti mú ìdùnnú wọ ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo lẹ́ánà lẹ́ àdáta ànà lẹ́ ìnsànà nítorí pé ni pé èèyàn yẹ fọ̀rọ̀ fọ̀rọ̀ hàn ṣẹ́dí inú rẹ̀ máa dùn gan tọ́ba ti nímọ̀ nípa àlùkáwà níkẹ́ tí wọ́n fi pamọ́ fún inú ẹ̀ máa dùn gan àti pé èèyàn nìyí tí kẹrin ọ̀kan bá ṣẹlẹ̀ sí láyé ń bì báyìí ẹ̀rí bí ìdára ìsìláàmù ni àbí kùránì téèyàn mọ̀ ni àbí irun téèyàn kí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú kẹtọ́lọ́hún máa ń ṣe fún yàn. ọkùnrin yóò máa mọ̀ yí pé ìkẹ́sí tún ń bẹ lọ́rùn ninety nine ẹ̀yọ̀ kẹsì ní gbogbo èyí tó wù rí láyé ẹni pé dùnà ọmọ adé fún nígbàgbọ́ òdòdó pé á ah, àti ntí rí nǹkan òun lọ́fà àfàwà Ibn Hajari Al-Asqalani ta'ala sọjẹ kọ́ọ̀dì lùkùdọ́ọ̀t lìdíyàrì lìmisirìyà fi hayati tí wọ́n jẹ́ adájọ́ gbogbo àwọn adájọ́ ẹ̀sìn nílẹ̀ mọ́sárì nígbà yẹn. Yẹ̀wúdì kẹwàá pàdé wọn jọ kan wọ́n ti ọmọ láńké àwọn tọ́jú orí wọn bá ti lé lọ́gbọ̀n ọdún dáadáa àwọn ní ọmọ ẹni tí ń ti ọmọ láńké nísẹ́yìn bíbáyìí wọ́n pè níjà bí ìta ìrànwọ́ tọ́jú orí ọba ti gbọ́n tọ́jú orí ọba ti lé lọ́gbọ̀n ọdún bàbá àdá káṣẹ́ máa mérí lásán pé ọba ti lé lọ́gbọ̀n ọdún dáadáa ọ̀yà kò lè mọ jàbí ìta jàbí ìta yẹn ẹtì máa gbé dé máa ń tó àpò ìlúbọ ọ̀rọ̀ mérí ni olùdílé ọ̀rẹ́ tó àpò ìlúbọ bíi mẹ́ta papọ̀ ẹ wàá tàrí ẹ lọ.

bẹ́ẹ̀ wá ní yẹ̀wúdí yẹn ṣe ọwọ́ apàdé àfáà ibn Hajar al-Asqalani rahimahullah wọ́n sọ pé àfáà àdéhùn kan bẹ kẹ́ sọ fún yìí bẹ́ẹ̀ máa ń kà fáwọn àdúnyá wọ̀jẹ̀ nẹ́tọ̀lì káfẹ́ ilé ayé yìí ẹ̀wọ̀n ọlọ́jọ́ fún nígbàgbọ́ òdodo ó dẹ̀ sì já àlùjànnà fún kéékèèrè tọ̀ èmi yìí náà tí ń di ọmọ láńké kí tí ń láàgùn yọ̀bọ̀ yìí ó sì já àlùjànnà fún mi báyìí ìwọ yìí náà tó ipọ́ ń lọ wájú ẹsìn kẹ́ni lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ omi ní lójì wọ́n làwọn ń bẹ̀ láàfáà lọ síbi tí ó ti lọ́ọ́ ṣèdájọ́ ẹ̀sìn tọ̀ àìwọ̀n náà ló tún jẹ́ fún ọ báyìí àfààní bẹ́ẹ̀ ni pẹ̀lú tọ́lọ́wọ́ ti fi mi lọ́hùn bẹ́ẹ̀ sì ni pẹ̀lú yàtọ̀ tó lọ́ọ́ bá lọ́hùn à bí ẹ̀rù ti sọ pé tó ashhadu alla ilaha illallah èmi náà gba tọ́lọ́hùn lónìí gbà yẹn sẹ́gbẹ̀ ìdí ìjẹ kẹ̀kẹ́ ń lóyà. tóbi jẹ́ pé tí mùmí ní bá ti ń gbọ́ pé gbogbo àánú là ń rí. ó dẹ̀ ní oní dúkìá tí ọmọ rẹ̀ nínú kẹyọkẹyẹ náà sọrí wò dáhùn mọ́ ní kẹ́lẹ́ ní kó ní dúkìá ẹ̀kọ́ àwọn kẹ́lẹ́ sì wá ń sì tó bá fẹ́ jáde orí dẹ́fà rẹ gbọ́dọ̀ pako ó kó lè mọ̀ yóò gbé nice green òun lọ̀gá wọ̀ jáde lásọ irú ọkọ̀ yẹn lọ́yọ́ lọ́ọ́ gbé nu ọgbà ẹ̀kọ́ àwọn kẹ́wà bẹ́ẹ̀ dáadáa tọ́ba sì gbé báyìí kọ́dà ó lè yọ ní sẹ́ ojú ẹ̀ fọ́ òun rí múra lájọ́ ah, lórílẹ̀ ayé yìí náà lájọ́ wa dáadáa. Fáànàlá. Bó ṣe wá tó yẹ èèyàn máa tí yẹn bá símọ̀ ìgbà ah, àtẹ́kọ̀ jẹ́ nkẹ̀kẹ́ àtẹ́kẹ́ ẹ̀yẹ wóró nínú ọgọ́rùn-ún. Bí ìyẹn bá kú rẹ́sì ti kú ah, ninety nine yẹn tó ẹni tó máa máa wà kẹ́yìn ọkẹ́yìn jáde náà. láyé yẹn. ẹsẹ lọba wà lù jẹnẹ báyìí irú ọlá tí wọn bá ń fún ọba ọba bí ìlọkùn mẹwàá ọba ayé tọ́ra dùgbà yàtọ̀ sáwọn ọba alẹ́ Yorùbá ọba alẹ́ Yorùbá ò ní gbádùn àwọn ọ̀ní àti ìmàdò àwọn làlẹ́ sọ pé wọ́n tún gbádùn lọ lẹ́yìn rẹ̀ kó tó lè ráwọn tí ń gbádùn ó nílẹ̀ ọ̀hún sá àwọn ẹni tí wọ́n rọ́ bàjẹ́ nìyí ó délé haúsá ó rí àwọn ìmọ̀ ọba àti bí irú àwọn ọba sọ̀rọ̀ níyà wọ́n ti wá lọ látòyàn yìí lọ́pọ̀ bí irú ẹ̀ mẹ́wàá wọ́n á fẹ́ fi dọ́wà lùjẹ́ ńlẹ̀ kẹ́yìn tí ò kúrò kẹ̀kẹ́ gbà nílé o. àti ìdí wo tó wò tó pé wọ́n bá ń ṣèdí àrùn kọ́lọ́run bí wọ́n sí kò sí ìdí àrùn lálùjẹ́ ńlẹ̀ kíákíá ó ti ń ṣèdájọ́ ara ẹ̀ fóun ò ní wà lùjẹ́ ńlẹ̀ ẹ ó ní kó ti tọ́lẹ̀tì ọkọ̀ sí lálùjẹ́ náà. sọ ìtumọ̀ rẹ̀ ní pé o ti ń sọ rẹ̀ pé ohun tóun ṣe yẹ ní fi ń béèrè tọ́lẹ̀ nǹkan ọkọ sí nǹkan tó jọ bẹ́ẹ̀ gbogbo nǹkan tó wà ní ayé gbígbà mi yẹn ló kọ̀kọ́ sí èso náà tó wà náà. sọ ní dùnú máa fún yẹn ní ti gbogbo adúrú dáadáa ní rí owó lókè ni. ìyá tún a tún máa rí níbẹ̀ alḥassu ala ìmánì ìṣenilójú òkòrò lórí ìgbàgbọ́ wàtísá ìrọjà wàtísá ìrọjà ì àti gbígbòòrò rẹ kàn irahmatillah nínú ìkẹ́ ọlọ́run tọ́lọ́run ti tọ́jú ní ìyẹn ọjọ́ gbẹ̀ndà àlùkìyàmù. àgbọ̀yìn kẹta dábàá nù hadithi ìkẹyọ̀kẹ́ là ń náà ẹ̀sìn náà yẹn dẹ́sì tó wà lọ́dọ̀ ọlọ́run òun ni pé inna rahmata ẹ rí ìkẹ́ sífàtò min sífàtò lọ́hìn tabaraka wa ta'ala ìròyìn ọlọ́run ni ẹ̀rí ó dẹ̀ rin lẹ́nu tíra àti súnà ọdún lẹ́nu ìjùmọ̀ àìsùnmọ́ àwọn adébẹ̀ ojú ọ̀nà mi ìdá báyìí òun náà ní báàbò àlèwòsàn ọ̀tún bìlìjà ojú ọ̀nà tí ń sàtọ́lẹ̀ pé nípa àwọn aládùúgbò káṣe dára pẹ̀lú aládùúgbò tí wọ́n sọ fún wa yín pé tá ọ da sọ́lọ́hún táwọn aládùúgbò rẹ bá sọ pé ọ̀dà okùn bó ti rọ́nà tọ̀lọ́dọ̀ lọ́wọ́ o. ẹ̀rì حدثنا إسماعيل بن أبي أويس. قال حدثني مالك عن رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال ما زال جبريل يوصي بجاري حتى ظننت أنه يورثه. آه حديث لي تنصصوا mo ní sọ yìí pé káàrin mi àtọ́lọ́run sá ti dá àwọn ọmọ àìrọ̀ o àfi táwọn ènìyàn bá jẹ́ ní tí ọ̀dà tí wọ́n ń dáadáa lókù. wà á ń la káàrin wa àtọ́lọ́run bá ti dá wọ́n tún jẹ́ káàrin wa àtìyàn ní ọ̀dà o pápá jùlọ aládùúgbò rẹ ọ̀dọ̀wọ́ rẹ o. Ismail abin abi wais ọba wa sọ̀rọ̀ pé Málìkì bá mi sọ̀rọ̀ látọ̀dọ̀ Yahya ibn Sa'id tó mú hadith wáyé pé akhbarani Abubakar ibn Muhammad àni Amrata ọlọ́wọ́ látọ̀dọ̀ ya wa Aisha radiyallahu ta'ala anha wọ́n lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní máa ń zálẹ̀ Jibrilu ìrìlú ọ̀yẹ̀kùngbò yóò sún ní ìbìlìjàre. ó ń sàǹsà sọ́lẹ̀ fún mi nípa aládùúgbò náà ni kí ànẹ́bí aládùúgbò rẹ dọwọ́ rẹ o ànẹ́bí aládùúgbò rẹ dọwọ́ rẹ o. wọ́n ní hàtà zọ̀lẹ́ntù ànàhó sàyẹ̀wò tí mo fi lérò pé mo bá kú tẹ́ àbá aládùúgbò mi lẹ́yìn ìrìlú àkókò mi fún ni. ẹ gbọ́rọ̀ nìyẹn dáadáa ó ti ajá sí gbogbo ìgbà aládùúgbò rẹ dọwọ́ rẹ o. lẹ́yìn làwọn kan máa sọ pé tí ní ọba ní kinní kan kò ní gòkè odò àwọn ò ní dáko awó ń ọba pa ni torí ò lè pa ni ọ̀dà sáládùúgbò wọ́n sì di sísun tá bọ̀ àwọn kan wọ́n ju ewé bẹ́ẹ̀ ọ̀hún wà wọ́n lọ́ bá da kí ló àrùbìn ẹ má pa á ó sì wáá sí ìsìn ní máa ń ṣe dáadáa sí wa. ẹ̀rí ànábì sallallahu alaihi wasallam ó sì fi lóò yẹ gbogbo lẹ́ni sísà ń fún mi ṣe aládùúgbò rẹ dọwọ́ rẹ o tí mo fi lérò pé tí mo bá kú tán á fún aládùúgbò mi lógún jẹ ni ogún mi á dẹ̀ kó fáládùúgbò mi. wọ́n ní hadith yìí. Ah, ọbẹ̀ sàlàyé fún wa bayanu ayédọ́mi hakilija títóbi ìwọ aládùúgbò àti bó ṣe lọ́lá ká dáadáa sáládùúgbò àgbọ́yé kejì òun náà ní jawaabu tọ́mà sísẹ̀tọ̀ ká máa ní sàmáà níbi ọlá ká máa fẹ́ dáadáa ìdá tàwa ní àmì. tíjàrá bá ń wá sísẹ̀ tẹ̀lé ká tó máa fẹ́ ìtẹ̀síwájú mẹ́. bákan náà a bá nù hadith yìí pé irun tí bá ń ṣẹlẹ̀ lẹ́mìí tọ́jọ́ rọ̀ dáadáa ìyẹn lè sọ jáde. ẹnì pé nǹkan yẹn wà lẹ́ni torí àwọn ìyàwó àwọn bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan yẹn ń bẹ sì rí bọ́rọ̀ dáadáa ní aládùúgbò kálukú wa náà tọwọ́ wa láti dáadáa sọ aládùúgbò wa. lábẹ́ bẹ́ẹ̀ hadith mi tún ni ó ní haddathana sadaqa. قال أخبرنا ابن عيينة عن عمر الناصر بن جبار عن أبي شريح الخزاعي عن النبي صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليحسن إلى جاره وما كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه وما كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليكفر. الصدقة أصف أيكي بن عيينة أخو عن لقد عمرو لقد نافع بن جلاو لقد أبي شريع الخزاعي لقد النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر ẹni yóò tó bá nígbàgbọ́ sọ́lọ́run àtọjọ́ kẹyìn fàlẹ́yọ̀ sẹ́nu ilẹ̀ ẹja rẹ̀ kó yá máa ṣe dáadáa sáládùúgbò rẹ̀ o. wọ́n máa ń kí àná yu'minu billahi wal yawmil akhir ẹni tó bá lóhùn gbọ́ àtọjọ́ kẹyìn ọjọ́ kí wọ́n jẹjọ́ kan sí máa fàlẹ́yọ̀ ìfà àlejò kó rálejò rálejò ń bọ̀ ń bọ̀ ẹni ọba wa gbọ́ lọ́n gbọ́ àtọ́jọ́ kẹyìn fàlíyẹ́kùn xeyọ́rọ́ àwọn olùyẹ̀sùn kírúfẹ́ níbẹ̀ yà sọ dáadáa àbíkọ́dẹ̀ panu ẹ̀ mọ́. sábàbù hadith inú àgbẹ̀rẹ̀ a bá ń bẹ̀ òun náà nìyí pé máa sọ̀sọ̀ kú sọ sáládùúgbò àbí máa mọ̀lẹ́fin lè kà má lè ìmán. oúnjẹ oyè ni pé gbàgbé èèyàn ò pé mọ́ nìyẹn o ìwọ́n tó ń sọ pé kí n sá ti da sọ́lọ́hún à ò tí ì da sọ́lọ́hún sẹ́mọ́ lẹ́nu yẹn. ẹ̀rí wọ́n mọ̀lẹ́fin lọ́n lè sèfáàtì ìbáàdì rahman ó dẹ̀ ti ń tún balẹ̀ pé ìròyìn tá a máa ń rí lára àwọn ẹ̀rọ ọlọ́wọ́n ọba àjọkí ayé wọ́n ti ń dínkù kò dẹ̀ sí láàrin yẹn nìyẹn àgbọ̀yì kejì dábàá nù hadith yìí wọ́n ti pè lè gbọ́ ìfi hàn àlejò lẹ́tọ̀ọ́ rẹ̀ ó pin dandan fún mùsùlùmí ó sàkọ́lé àlejò ó pàdé rẹ̀ bí sọ̀lá àfọ̀tìlẹ́wájú pẹ̀lú ìtújúká ẹ̀rí wọ́n yọ ájìlú láwọn ẹlẹ́wàjàbá ti gíga ìyá ọdẹ tún gbọ́dọ̀ pàdé àlejò lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú oúnjẹ.

òun ni pé wọn gẹ́gẹ́ lọdẹ tí máa fi hikma rẹ lọ́wọ́ ni wò pé ó kéré àbí òkéré ṣe sí dáńgọ́dọ̀ sí fàlejò nìyẹn ẹ̀rí. bákan náà nínú àgbáyé hadith yẹn a tún máa rí níbẹ̀ ìsìnbáwò sáré kalam al-mubah. afẹ́ká pa ọ̀rọ̀ tó lẹ́tọ̀ọ́ sí tá a bá ń páyà kó lè di ọ̀rọ̀ tí ò àbó lè tẹ̀sẹ̀ kí ẹ̀ kúkú pa á ti gan-an. Ah, ìwọ́n bọ̀ yìí ah, ọlọ́run fi lè sọ ah, wọ́n ti sọ wọ́n ah, sàgbé mi báwo yìí kú mi dákẹ́. ẹ̀rí ọ̀rọ̀ tó dáa lọ ọ̀hún báyà pé kọ́ bá di ọ̀rọ̀ ọbú ìyẹn lè pọ̀rọ̀ dáadáa yẹn. pé pé ìṣesí àwọn ẹni ìṣáájú wọn èyí sọ láburú rárá. wọ́n bá tó wá fẹ́ sọ dáadáa ńkọ́ díẹ̀ ni wọ́n sọ. wọ́n bá tó wá sọ dáadáa lọ́wọ́ tí wọ́n rí kó lè dọ̀rọ̀ ọbú wọ́n sì pọ̀rọ̀ sí gan. ẹ̀rí من الكلام الذي لا فائدة فيه kí yẹn dákẹ́ wọ́n dẹ̀ sì lóore fún yẹn jọ̀rọ̀ tí ò wúlò lọ. yàrá ló fẹ́ kálí jàmbá ìkàlẹ̀ rọ́ọ̀mì wọ́n mú di àánú bíi sàlámì mo ti bi da ẹ̀ẹ́n àwọn ti ka ẹ̀rọ̀n làkàmì ń dá ẹ̀lì kàlámì ìnàmọ́. إنما كنوا إنما المسلم إنما السالم من الجام فاء باللجام ولك اللجام بيك لرامي ẹgbẹ́ rẹ méjèèjì tó kúrò lọ́dọ̀ ẹni tó fẹ́ ju nǹkan o. kàfi mo ti sọ pé ọ̀kan náà wà fẹ́lẹ́ kan lẹ́dẹ̀ẹ́ sọ pé má balagídí ẹni bá ní ohun tó ń wo ṣe ni má sọ pé òtún rẹ̀ o. ẹni tó fẹ́ ju nǹkan. gbẹgbẹ rẹ jìnnà sí má dùn kò sí rẹ̀ wàá mú ti àníhó mi kó o rẹ̀ pẹ̀lú àlàáfíà mo ti bèèrè ìsàmùtì kú pẹ̀lú kí wọ́n lọ pé lágbájá kú ṣùgbọ́n kí ló pa ní máa ń ni àìsàn ni yìí ọ sí àfààní mo ti kú pẹ̀lú àìsàn ìdákẹ́jẹ́jẹ́ kẹ́yìn ó dẹ̀ lóore pọ̀jù kí ni kí wọ́n lọ lọ ìdá ìrìn kàdá rẹ̀ kí wọ́n lọ gbẹ́lá bájá kú ṣùgbọ́n kí lọ́ọ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ إنما sálẹ̀mù من alifáàmà jáhù bílì من mọ́ni alijámọ̀ fáhù bílì jáàmì ẹni tó là òun lẹ́ni tó kẹ́nu rẹ̀ ní ìjánu tó fi ìjánu tó fi dì í ọfẹ́ máa ṣe pọ̀pọ̀pọ̀ nígbà ọ̀hún máa wì. tabalẹ́gá mú hadith màá yẹn kó tó wá sọ̀rọ̀ nígbà tá a nẹ́bi sọ gbogbo ní ẹ̀rẹ́ bí sórí rẹ̀ bí nẹ́fílẹ̀ òru gbogbo ẹ̀ ọ́ kí na mi padà sọ fún ó ní òjé fún ọ ní ròbì mi láì lè ìwọ tó ní kápá gbogbo kẹta ń sọ láti dájú kó fà á lè kà hádà wọn lànà mi bá gbá fún mu pé eléyìí sáfòrò ọ àbáwá màá ọ òun dáa bá sọ wọn á mú wa ni ẹnìyẹn àbẹ dùn ẹni tí màmá rẹ wa tàfẹ ọtàfẹkùn ẹ ni àwọn lábáwọn ni wọn máa sọ̀rọ̀ ẹwọn òdìgbò owó lábúrú kì í ṣèpè ṣèjà ọyọ kọrọ yìí ó yè ṣé táwọn yẹn bá fẹ́ wọlé sójú wọn ni wọ́n dàbò náà ni. èdè àsọ ìlú alifinẹtì ọ̀rọ̀ ahun wọn náà ni ó gbé wọn wọn náà wọn náà sáhùn ẹ ẹrí asọ́mùtò xeyìrọ́nì dídákẹ́jẹ́ olóore mìíràn kẹlẹ́ mi làbà ìdàtàfẹ́ ju ká máa sọ̀rọ̀ tí ò sí kíni tí ò wúlò lọ. ọ̀rọ̀ aládùúgbò yìí ẹja fẹ́ ọ̀kan kó káwájú ọ̀yà. báwo hakùlì jáàmù ìwọ̀n tá a gbọ́dọ̀ fún aládùúgbò. حدثنا حامد bin حميد قال حدثنا محمد بن سودان محمد بن سعد قال سمعت أبا ربيعة أبا الكلاعي قال سمعت المقداد بن أسود يقول سأل رسول الله صلى الله عليه وسلم أصحابه عن الزنا قالوا حرام حرمه الله ورسوله فقال لأن يزني الرجل بعشر نسوة أيسر عليه من أن يزني أن يزني بامرأة جاري وتعلم عن عن سرقة alìsárìkọ. alìsárìkọ kọlu haramu haramu allahu azza wa jalla wa rasuluhu fakọlu la أن يسرق an yasọrọ من عشرة من عشرة عالي أبياتي أيسر عليه من أن يسرق من بيت جاري. ìwọ̀n dá gbọ́dọ̀ fún aládùúgbò kan tó ní. Ahmad sọ fún wa nínú ọ̀kùnrin yìí wọ́n ní Muhammad bin Fudail náà sọ fún wa yìí wọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ Muhammad bin wọ́n ní mo a abáàzọ́bì àtàlùkàlàáyìn wọ́n ní mo gbọ́ mìtìdáàdì fún ọ̀la aswad ti ń sọ wípé òjíṣẹ́ ọlọ́run bí ń àgbèrè àwọn ní láti jó aláàbò ni tọ́lọ́run ṣe òjíṣẹ́ náà ṣe alùpùpàlà ni ó wulẹ̀ jẹ́ wọ̀ ni ó la ayézi ni yarajulu bí aṣèré nítorí kéèyàn lọ ṣàgbèrè pẹ̀lú bíi mẹ́wàá ọrọrùn fún ó dẹ̀ fúyẹ́ fún mínú àníyẹ́sì ní yabi mọ́ra àti jáàrin ju kọ́ lọ báyàwó aládùúgbò rẹ̀ ṣàgbèrè lọ. kìí ṣe bá bèrè dá rárá o ṣùgbọ́n bí wọ́n tayọ. ṣé ẹ báyàwó aládùúgbò ṣàgbèrè ẹ má kọ́ wà náà ẹ̀ṣẹ̀ nílá ẹgbẹ́ tí ọba tún bá lórí èèyàn nílá fún mi jẹ́ ọlọ́run mi àwọn náà pé à ń sẹ́jà alaniláyé níta wọ́n wá alákọ̀dá kọ́ owó ẹlẹgbẹ́ fọlọ́run tó dẹ̀ ti fọlọ́run lọ́dà ẹ̀ ìkejì àwọn ní pé à ń làwọn aládàkà kàṣíyàtà àníyàtà àná máa yà kó o ẹ nítorí pọ̀ kó jẹun pẹ̀lú ẹ̀ ìkẹta à ń halilata jarika kọ ma ọ ṣe pálapàla nígbà tó tún wá ṣe ìyàwó aládùúgbò ló tún ṣe pálapàla pẹ̀lú ẹ̀ yẹn tó wá tóbi káságbèrè kò dá rárá ṣùgbọ́n kí yẹn tó wá ṣe pẹ̀lú bí aládùúgbò ìyẹn tó wá burú ìtumọ̀ rẹ̀ pé kó tún ṣàgbèrè mẹ́wàá níta ó dẹ̀ fúyẹ́ funjú kó tún wá lọ bá ìyàwó aládùúgbò tí wọ́n jọ máa ríra wọn ẹ̀wọ̀n nìkan wọ́n lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ báyìí títí ń fún bí olóbì ti ń bí bọjọ́ ilé tira wọn báyìí ẹ̀rí gbogbo àwọn ọ̀gá ti ń fa àpólà gẹ̀ǹgẹ̀ náà nìyẹn nígbà àpólà nìyẹn. wọ́n ní àdéhùn sálámù wá bí àwọn sàhábà léèrè nípa olè jíjà àwọn sàbí ní àrọ́ọ̀mù ní ewọ́ ni ọlọ́run ti ṣe é léwọ̀ òjíṣẹ́ ṣe é léwọ̀ àlẹ́ mi ni ẹ wá ti ń sọ fún yín o kéèyàn lọ jalè nílé mẹ́wàá ọkọ́ lé mẹ́wàá kódà ó fúyẹ́ ju ọlọ jalè nílé ọ̀dọ̀ aládùúgbò rẹ̀ lọ ẹnìkan máa ń jalè ládùúgbò wa látijọ́ ọlọ́bọ̀yọ̀ tuntun bá bọ́yá gbà ló ti parí òjò ọjà àwọn àmọ́ ẹ̀rí ọwọ́ àti fi gbogbo àwọn aládùúgbò oníṣòwò alọ́kàn balẹ̀ pé tẹ́nìkan bá jalè kájú wọn gbọ́ àwọn wà wọ́n sì máa wà lọ́dọ̀ wá sì fẹ́ mu wọ́n bá mu dé báyìí wọ́n bá mu dé wájú ní lọ́dọ̀ àrùn wá ní báyìí ọ̀sẹ̀ àá ah, ẹni ọba lóun mọ òun rí kò ní dáa fún tọ wọn wà tó mú lọ padà ẹrí ó lè pé títa aládùúgbò ọ̀tọ̀ lórí ìtúni o ọ̀nà àwọn ìfọláṣẹ búra pé àní kò nígbàgbọ́ rárá àní mo búra kò nígbàgbọ́ wọ́n ní dání wọ́n ní bẹ́ẹ̀ ni ẹni táládùúgbò rẹ̀ ọba fọkàn balẹ̀ bá wa ẹ̀ àrùn pé kò ní ṣe dáadáa ládùúgbò rẹ o àríkọ́ da sọ́lọ́wọ́ ọba òun kírun o ojú ó ṣèjọ ó ti nípa mọ́ dáadáa ládùúgbò rẹ. a máa tẹ̀síwájú nígbà tó bá di ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ṣàlá níjọ́ mẹ́jọ ṣẹ̀tìrì ní àrẹ̀sì ṣàlá wọ́n láì fún mi ní ṣèṣe wá parí oṣooṣù ní jọ́ àti bàbá wọn. abánigbè. ọlọ́run ọ̀sán ni ọ̀sán ni àwọn ọdún ọ̀rùn náà.

àkọ́kọ́ náà ṣé nǹkan ọkpọrọ a kàn ẹ̀kọ́ ara wa. òun ni pé tá bá jẹ́ mùsùlùmí ọwọ́ ajẹmọ́lẹ́bí èèyàn dada mẹ́ta dáadáa ìjẹmọ́lẹ́bí á dáadáa ìjẹmùsùlùmí ó ń

ó túmọ̀ ìgbà tó ń kú lọ òun lè má fi tó fún jọ̀ọ́ àbí ọ̀nà kẹsẹ̀ mọ́ tàkúté ẹ̀jẹ̀ rẹ̀ fẹ́ àbí ẹ̀kọ́ ọ̀kadà gba ọ níwájú ilé ọ̀rọ̀ pé èyí mùsùlùmí tó ń gbé kù sójú wa ń gbé kí ọ̀la yìí ó súnmọ́ kẹfìrí ọ̀lẹ́jọ́ náà ni ọ̀gá rẹ̀ àbá àbá àbá ẹgbẹ́ àbá ẹgbẹ́ rẹ̀ náà sì ní pẹ̀pẹ̀ pọ̀ wọn bó tiẹ̀ ìwọ́n sì dáadáa sí ọlọ́wà.

ìbéèrè tẹ béèrè yìí ọmọdé sàhálà ní àlàáfẹ sàyìn ìgbẹ̀fọ́ níjọba lọ bí ọmọ arákùnrin mi Lukman lẹ́yìn ké àwọn oníwà láàyè mọ́ ṣùgbọ́n ohun tí mo wò ni pé tá a bá ní pọ́lísẹ́ǹtì mi ìta ni fún ọ lọ́dún yẹn ti tí ò ní jẹ́ gbà kápọ̀ lọ́dún yẹn tí wọ́n bá mi mọ̀ ẹ̀ bá bá òun yìí. nígbà tí mo gbà mọ́ ni pé ṣẹlẹ́ àfẹ́ ká so ẹgbàá pọ́sílẹ̀. wọ́n dẹ̀ ní ọ̀rẹ́ ìbẹ̀rù lọ́dọ̀ àwọn Yorùbá wọ́n máa ń fi ìnìwẹ̀ fi ìlú yẹn níjọ́ tí bá ti fi ìlú yẹn sí bẹ̀rù wọn. ààrẹ ti gẹ̀ẹ́sì ẹ̀rí kan hadith yẹn yìí pé alẹ́ yàrá ẹ̀sùn pàtẹ́kọ́ àwọn aráàlú máa rí torí yẹn ló máa jẹ́ ẹ̀kọ́ fún wọn. irú ọmọ yẹn lè pè é lójijì àtàn níjọba ẹgbẹ́ tó ṣe tó ṣe ìwọ máa fi lù ọba yìí pé yóò ti fi lùlù kọ ọmọ ó sì mọ́ ọmọ yẹn ṣe yìí wọ́n bẹ̀rẹ̀ bá ti fi kọ ẹ̀rọ kí ẹ̀rọ akọ́lé ṣẹ́ẹ̀sì mi lẹ́yìn ọ̀sẹ̀ nínú lára jù ọlọ́run àná. ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ní nọ́ọ̀sì tó ọmọ yẹn wọ́n pọ̀ lẹ̀ máa rí àwọn ọkọ̀ tó yà lóhun jẹ́ wàá sì ní pé lẹ́yìn ìjọ kẹta ìyàwó tó ọkọ ìyàwó àtàwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ méjì kan wá wá tó ọba dáná fún ọba fún gbogbo tó pé wọ́n lọ́ ọmọbìnrin yẹn ọmọ ẹ̀yọ́ tí mo pé báyà kò sí lọ́pọ̀lá òfin Nàìjíríà gan kí ìwọ ẹni tíyẹn lè fi àṣẹ lórí èsì ìwọ. tó inú ìlànà àpamọ́ ẹ̀ náà ni. àwọn ọmọ ẹnu ọ̀kìn ẹ̀ èyí tó súnmọ́ ní kọ́mọbìnrin yẹn ti bàlágà ẹ̀yin obìnrin yẹn ní sùúrù ẹ̀yin máa sàgbàjà tá a bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó bá ń fóun lọ ní kọ́ máa wọlé rẹ̀ lọ. Ah! ẹ̀rín

àdìgbò lára wọn ṣe kó dà sára wọn bá rìn ẹdí rẹ tó bá ti òfin èyí tó wà pé wọn fà mẹ ṣùgbọ́n òfin táyé àwọn ará nàìjíríà àwọn máa ẹgbẹ́ wọn ní ni ti tó ọmọ kan sí yẹn wá di àwọn èyí tó ní ẹ̀yà ẹ̀yẹ́jú ẹ̀ méjèèjì ẹ̀yẹ́ náà hadithi pé wọ́n ti gbé gàgé sókè àwọn mẹ́ta kan ní kọ́ ń ṣe é dá kò ṣe é dá ọmọdé tó ti bàlágà tó ti ń wèrè tó lè ẹni tó sùn tó jì ẹni tó máa ń wèrè bá lóun fẹ́ lórí ìyàwó kú o òun fèrè kò ní jìyà kátó àgbà fún òfin ọlọ́run náà kò ní jìyà náà wàhálà tó sábà tó lọ́wọ́ káàdì náà náà. wọ́n á bá ti mọ̀ yí pé. wọ́n fẹ́ fi ṣe aṣọ eégún ni kéèyàn má bàa wọn ṣe ọlọ́run mo dáadáa ní ìwà fún ẹ. ọ̀hún sáà lórí náà náà lè sọ jù bẹ́ẹ̀ lọ. tọ́lá bẹ́ẹ̀ tó kó sí ìta kínní ẹ̀ẹ́dẹ́rún fáwọn ẹ tẹ̀ra yín lẹ́yìn lórí dáadáa àti payọ̀ ọlọ́run ẹ má tẹ̀ra yín lẹ́yìn lórí ẹ̀sìn àti ìtayẹnu àlàsọ́nà ìyẹn náà fi ràn wọ́n lọ́wọ́ ń dá gbọ́ngbọ̀n sọ ní ẹ̀sọ́ra ọlọ́run ọ̀pọ̀ ilé ẹ̀fún ìyàlọ́dà náà. máa fòfò ẹ̀rẹ́ ká nígbà tí kìnìún bàbá gbà wò. àwọn abàtì ìjẹ́bẹ̀ wọn tún sẹ̀rẹ̀ ẹ̀ tó máa jẹ́ níyà mi. ọ̀hún ṣàtúnṣe bó ṣe bá ti ẹ̀jẹ̀ nì pẹ̀lú bọ́ máa jí lẹ́nu wa ọmọ pé sí wọn máa ń fọmọ kéke wọn máa ṣe sí i ó ti tún sókòtò rẹ̀ yóò fi tọ̀ nǹkan máa ṣe ń pa rẹ̀ nìyẹn. gbọ́ o tọ́ba ló fi fi pa tọ́ba yẹ kó fi pa tọ́ba lọ jọ ọmọ mi Fàtímà ọmọ mi Fàtímà ṣe é bá pa ẹ̀ẹ́mẹ́jì ọlọ́run ara ń báyà tọ̀ ní ara owó oúnjẹ ó ní ìlú tán wọ́n ti gbẹ mọ́ wa lọ́wọ́ nìyẹn ó ti ṣe ó ti gbẹ láàyè yóò ṣe kàkà àgbàdo fún ní mílíkì àwọn fún ọ̀lọ́ tó kù fà bàbá ló pè padà tí ọba pè padà mọ́ wọn ẹ̀ fọmọ sínú ẹ̀ máa ń ròdì ẹ̀rẹ́pẹ̀lẹ́ rẹ̀ wọ́n lọ́ọ́ ní kí àmì ìdìbò ti ṣe bẹ́ẹ̀ lára torí bẹ́ẹ̀ ọmọ ají ni o àdúgbò sì máa kó tọ̀ ní torí bọ́ọ̀ náà lọ́ọ́ bá tẹ̀ jẹ́ tẹ́lẹ̀ ó fẹ́ fi onítọ̀ sí padà wọ́n kọ́lọ́kọ́ sàmùlọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت تذكري لا ما وتعلمها إن شاء الله